àjàlá làmọ eré àmọ kankan tó mọ kálukú ayé. alámọ̀lọ́run tó mọ̀ rí sẹ́ àní wípé alámọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ̀dí tó fi mọ́ wá bó ṣe fẹ́ kárí. ẹ má má dá lẹ́bi ọ́ àmọ́ kankan. àdélé ayé bá àgbélé ayé ṣe. àmọ́ kankan. àmọ́ kankan ó ti mọ yóò ṣe rí láyé. àmọ́ kankan. bàtà jùlẹ̀ wa ní lásán ni o. àmọ́ kankan. àmọ́ kankan ó ti yóò ṣe gbáyé rí. àmọ́ kankan. kò sì ṣàṣìṣe níṣẹ́ Olúwa. àmọ́ kankan. torí pé. ṣùgbọ́n bó ṣe hùn kójú ọ̀run funfun tó láyé. àmàkòtò. dúdú oníṣàlàyé máa yọ ká tẹ́tí gbọ́. àmàkòtò. tí nǹkan bá wà ń ṣe bí ẹni ṣe bákanbákan. àmàkòtò. ẹni tó mọ wá náà ló lè mọ ni. àmàkòtò. ẹni tó mọ ni náà ló lè gbani o. àmàkòtò ọ̀gbàgbà àtòní ìgbà tó ń lè gbani ní. àmọ́ kọ̀kọ́. gbanigbani. wọ́n bó ṣe fẹ́ ń kárí. àmọ́ kọ̀kọ́. káyé wà lè nítumọ̀ ire. àmọ́ kọ̀kọ́. ó ti mọ wọ́n bó ṣe fẹ́ kárí. àmọ́ kọ̀kọ́. káyé wà lè ní sinmi àmọ́ kọ̀kọ́. a ní ẹ má má dá ẹ̀bi o. àwọn kókó. ẹ̀dá ayé ẹ má má dá ẹ̀bi o. àwọn kókó. àkúnlẹ̀ yàn kálukú. àwọn kókó. àdélé ayé bá àgbélé ayé ṣe. àwọn kókó. àmọ̀kòkò tí mo yóò ṣe rí láyé. àwọn kókó àkàjùlé wa ní lásán ni o. àmọ́tótó. àmọ́kókó tí mo bí ó ṣe gba eré. àmọ́kótó. kò sì ṣàṣìṣe níṣẹ́ olúwarùn. àmọ́kótó. torí pé alámọ̀ ire ni. àmọ́kótó. ṣùgbọ́n bó ṣe kójú ọ̀run funfun tó láyé. àmọ́kótó. àmọ̀ lọ́rùn tó mọ̀ rí àjàlá làmọ̀ ire àmọ̀ kankan àtọ́mọ kálukú ayé. alámọ̀ lọ́rùn tó mọ̀ rí sẹ́ àní wípé àlàmọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ ẹni tó fi mọ́ wá bó ṣe fẹ́ kárí. ẹ má má dá lẹ́bi ọ́ àmọ̀ kankan ẹ máa máa dálẹ̀ rí. àwọn kankan. àkúnlẹ̀ hàn kálukú. àwọn kankan. àdélé ayé bá àgbélé ayé ṣe. àwọn kankan. àmọ́ kókó tí mo kì í ṣe rí láyé. àwọn kankan.

Thank you. everything successful seven days to arrange nǹkan tẹ́lẹ̀ sí yìnyín tó wà lamẹ́ríkà àti gba ọ̀sẹ̀ fún yín pẹ̀lú máa wà ṣe máa lè sinmi dáadáa ìgbà bó jẹ́ fún láàárọ̀ ọ̀sán alẹ́. ẹ dára ẹ̀yin ọmọdé yìí o máa lọ sí amẹ́ríkà fún oṣù méjì máa kàn lọ máa sùn máa máa jí kí n tún wá máa gbé sínú ilé tí mo ní fámẹ́ríkà kí n wá lọ dẹ́kun tó tẹ mo sì lè jù ẹwọ ẹwọ ẹwọ ẹjẹ ẹsẹ ẹgbẹ kan. fún àtẹlẹ ti kú mi ò ní choice lọ́dọ̀ ní kí n sọ yín nílò ṣùgbọ́n o mi nílò bí two weeks lọ tí bá ti lọ́sọ̀ méjì mo padà bọ̀ ní ilé mi nígbà wàá fi ojú tó jẹ́ nù bó ṣe máa jẹ́ nìyẹn o. mo ní ní kò tó jẹ́ láti tẹ̀lé wa ni pé ẹ máa lọ fẹ́ ra epic mọ́tò tàbí book fún yín. mọ́tò lamẹ́ríkà hmm. ẹ ti ra sílẹ̀ fún mi lamẹ́ríkà ṣebí last time tí mo pè yẹn sọ fún mi pé mọ́tò yẹn ṣe wáyé tí a lè ti book another mọ́tò fún mi. ẹ mo ti tó ṣe yé ti wọ ọkẹ kò sí nǹkan tó ṣe mọ́tò mi mọ́. ó ń pọ̀ jù mọ́ mi ẹ wá àmọ́ kò sí títẹ̀. ọlọ́run ṣe ń ọjà ìṣòro ẹ̀ṣin ọ̀ṣun ìlú pẹ́ ọ̀hún ọlọ́ àbámidáyé ọlọ́ àwọn èyí ọwọ́ ní àtúbọ̀ máa lọ sókè. àwọn ọmọ akọ́jọ́ ẹ̀yìn náà wà. ẹ̀mí ni a ah, kù ẹ̀mí kojú fúnkún yín báyìí ọmọ wa ṣe jù báyìí lọ́tẹ̀ yìí náà èmi náà wà ní kọjú fi yín sílẹ̀ lágbára ọlọ́run ẹ̀kárì ẹ̀kún wa ní lásán ni ó. Àmọ́ tuntun àmọ̀kòkò tí mọ̀ bí ó ṣe gbáyé rí àmọ̀kòkò kò sì ṣàṣìṣe níṣẹ́ Olúwarun àmọ̀kòkò torí pé alámọ̀ ire ni àmọ̀kòkò ṣùgbọ́n bó ṣe hùn kójú ọ̀run funfun tó láyé àmọ̀kòkò dúdú oníṣàlàyé máa yọ ká tẹ́tí gbọ́. ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀tọ̀ wọ imọ́ torí lè tí mo ṣe ìgbọ̀ngàn gangan àwọn oníṣẹ́ máa gba ọ̀pọ̀ ọ̀rọ̀ ìtàdúgbò wa ni mi ò lè sílẹ̀ o àti ìwọ dáná tọ̀wọ́ dáná tọ̀ ní ìṣòro ní orí náà. ọba tó yẹ torí bíbá gbogbo ọgbọ ni kí ìtàdúgbò bàbá mi nílẹ̀ ọ̀gá Bọ̀dé náà wọ́n wà fún ọkọ̀ àwọn ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ní bọ́lá ta ìpàdé àti gáàjì ní títí owó mi ní ìpàdé tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ìgbàgbé ìwọ́n náà máa tẹ̀lé mi gbọ́n gáàjì àti máa gbé mi. Ó dára jù sí ìwé báyìí tí wọ́n ń gbé wọn bá bá tẹ̀lé gbé tí ó ṣe tó kù gbé tí wọ́n fẹ́. Mo ti ẹ̀ ó yà ó

alámọ̀ lọ́rùn tó mọ̀ rí sẹ́ àní wípé alámọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ̀dí tó fi mọ́ wá bó ṣe fẹ́ kárí. ẹ má má hmm. dá lẹ́bi o. èmi gangan ni wọ́n ń pè ní aláyọ̀ táyé lòlú ọmọ kẹ́hìndé mi ó hmm. dúpẹ́ olúwa tó ṣe àwọn ọmọ ìní ọmọ ìdùnnú fún mi ayọ̀ mi lórí wọn má jò dàrú o. jẹ́ káyọ̀ mi ó kalẹ̀ lórí wọn àmọ̀kàn kò tí mọ̀ bí ó ṣe rí láyé. àmọ̀kòkò. bàtà jùlẹ̀ wa ní lásán ni o. àmọ̀kòkò. àmọ̀kàn kò tí mọ̀ bí ó ṣe rí láyé. àjàlá làmọ ire àmọ kankan tó mọ kálukú ayé. alámọ̀ tó mọ̀ rí sẹ́ àní wípé alámọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ ní tó fi mọ́ wa bó ṣe fẹ́ kárí. ẹ má má dá lẹ́bi ọ́. Táíwò. Kẹ́hìndé. O lálàá. Mo lálàá mo rí pé eégún lé wa. Nínú eégún, ó lé wa. Alákùnrin Nàìjíríà. Ah. àmọ́ kókó tí mo bí ó ṣe gbá eré ah. àmọ́ kókó kò sì sáà ṣiṣẹ́ níṣẹ́. lè máa lè mọ mi. kí ló dé ah. kí ló dé tẹ̀mí lókèlókè báyìí. mọ́mí láti fúlàsí bọ̀ sí i eégún yẹn kàn lé wa ni eégún dáhùn méjèèjì. eégún ah, ẹ̀yin ọmọ yìí ṣe fẹ́ pa mí ni ah, ẹ ti sọ̀rọ̀ eégún ìfún mi láàárọ̀ mo dẹ̀ ti sọ fún yín pé màá wá nǹkan ṣe sí i èwo wá tún ni tọ̀rọ̀ eégún ọ̀hún tẹ̀ tún wá gún dání nísìn. mọ́mí ọ̀tọ̀ ni tàárọ̀ báyìí ń bọ̀ sí láti skul eégún yẹn kàn tún wa ni bẹ́ẹ̀ ni mọ́mì kò tẹ́ ẹ ṣe eégún lásán ló ń lé wa o ọmọ ẹ̀yìn eégún tó tẹ̀lé eégún ló mú ẹgbàá owó fẹ́fẹ́ nu ẹ̀mí àti Táíwò wọ́n sáré. ọmọ ẹ̀yìn eégún àtẹ eégún nǹkan kan náà ni eégún lẹ́yìn lẹ́gún lẹ́yìn jẹ́ ah, ẹ dúró náà. kò fẹ́ yé mi o lóru mọ́jú èní ẹ lálàá wípé eégún lẹ́yìn. bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma. lójú ayé náà láàárọ̀ yìí eégún tún wá lẹ́yìn náà bẹ́ẹ̀ ni mọ́mí èmi rò pé bóyá torí ọdún eégún tó ń ṣe káàkiri bóyá tó ẹ̀ la ṣe ń lálàárí eégún la tún rí wọn lójú ayé. òye òye wọ òye òye téèyàn rí lójú àlá tún wá ṣẹlẹ̀ lójú ayé ok ó dà ẹ má wọrí kò sí nǹkan tó máa ṣe yín lágbára Ọlọ́run ẹ má wọlé lọ ẹ má wọlé lọ ẹ má wọlé lọ sí yín. ọ̀rọ̀ yìí gba ìfurasí o eégún ń lé wọn lójú àlà lójú ayé náà eégún tí wọ́n á lé wọn lóòótọ́ lóòótọ́ èyí ò gbọ́dọ̀ dákẹ́ sílẹ̀ yìí ìyá ìyàbọ̀. ò ń dẹ́ lóhùn. ẹ ò sọ nǹkan kan sí gbogbo ohun tí mo sọ sílẹ̀ yìí. sori tó bá ti di wípé èèyàn ńlá la òun rí eégún òun rí oríṣiríṣi nǹkan àdúrà àtàwẹ̀ òun lèèyàn lè fi bọ́ lọ́run sọ̀lọ̀ tọ́lọ́run dẹ̀ máa gbọ́. ìyá ìyàpọ̀. ọ̀dẹ ló. tí òjò bá pọnmi fọ̀lẹ̀ kò mà ní bá a fọṣọ. bẹ́ẹ̀ni. èmi rò wípé tọ́lọ́run bá fún wa lọ́mọ tó yọ̀ǹda ọmọ fún wa èmi rò pé àwa fún ara wa ló yẹ ká rìn sí bí ayé àwọn ọmọ yẹn ò ṣe ní dìbàjẹ́. Eh? ìyẹn ni mo ṣe rò wípé ó yẹ kí n wá báyìí ṣó mọ̀ wípé mo sọ fún ẹ pé mo ní ẹ̀bùn àlá tí mo bá lálàá ah! ó máa ń ṣe àlá tí mò ń lá sí àwọn ọmọ yìí ó fi mí lọ́kàn balẹ̀ wípé ọjọ́ iwájú àwọn ìbejì ó dáa gan mm. kó má wàá di wípé àwọn ẹni ibi wọ́n máa wá yí kádàrá wọn padà ìyẹn ni mo ṣe rò pé mi ò gbọ́dọ̀ jókòó. ọ̀rọ̀ ló sọ nítorí tí wọ́n bá ríran sí aláboyún pọ́mọnú ẹ̀ máa jọba tó bá wá gbàlù tó gbàjọ tó ń jó káàkiri àwọn ọ̀ka èèyàn kan máa wà ah. tó jẹ́ pé wọn ò ní jẹ́ kọ́mọ òun ó jẹ̀bà oh. débi tí òrọ̀bà oh. oh, òun jẹ. ó ní mo ṣe wá bẹ́ẹ̀ ò yáyà bọ̀ tèmi ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ èmi mm, mm. èmi ò mọ bí kankan. Ah, ah, ah, ìyá bẹ́ẹ̀ ni má tẹ̀wọ́ fún mi èmi mọ̀ pé mo bí mẹ́wàá ẹ mo mọ̀ pé mo jù mí lọ àyà yàbọ̀ ó dá mi lójú pé o mọ̀ jù mí lọ. ìyá abẹ́jì èmi ò máa mọ bí kankan. ìyá ìyàbọ̀ má tẹ̀wọ́ mo mọ̀ pé o mọ̀ bí mẹ́wàá. <laughs> ìyá àbèjì ọ̀dà kò burú àjọ débì kan. Hmm. bìrìbìrìbìrì mú láwọ òkùnkùn bìrìbìrìbìrì o di bìrìbìrì òṣòlò ń ṣàlà lẹ́nu ṣàlà. ẹgbẹ̀rún ènìyàn tálẹ̀ ìmọ̀ kan pèlú èèyàn kan ṣoṣo ọ̀gá ẹ̀kọ́ náà tí ẹ fi ń gbẹ̀rẹ̀ lẹ tún fi ń bẹ̀rẹ̀ jẹ́ olórí ayé o. ẹ ṣeun kò sí tó ń ṣẹlẹ̀ lónìí tẹ ẹyẹ àdánwò sí ẹyẹ àdánwò. olórí ayé o. ó ti fìyẹ́ gbàlejò wá. olórí ayé o gbogbo wa la mọ̀ pé ọjọ́ tí ewúrẹ́ bá fojú kan ifá kò ní sùn lókè èèpẹ̀. bẹ́ẹ̀ ni ó ti wọnú ayé níbí ó ti di tiwa. Hmm. o ṣeun òkú tẹ́yẹ bá ti rí kì í tún pa iye o. àlejò ẹ ṣeun nǹkan tí mo fẹ́ ò pọ̀ náà nítorí àwọn ọmọ mi ni mo ṣe wá ọmọ méjì lélẹ́dùwà yọ̀ǹda fún mi táyé àti kẹ́hìndé mo fẹ́ kẹ́ ẹ bá mi ràgàbò wọn ẹ bá mi ràgàbò kádàrá wọn ẹ bá mi dáàbò bo àyànmọ́ wọn kóhunkóhun má ṣe wọn kí nǹkan má sì ṣe mí náà ló bá tàn. ó dáa gbogbo ohun tó fẹ́ pátá la ó ṣe fún ọ àmọ́ òfin mú wá fún ọ òun ni tiwa ń bí elédùnmarè pàápàá kì í ṣoore lọ́fẹ̀ẹ́ ẹni tí ó wọ̀run re àtẹni tí ó tún wọ̀run tó tún jẹ́ re míì ni ó ṣe o. Ah, ah. àlejò a fún ọ ní tó fẹ́ àmọ́ ṣé o ṣetán láti fún àwa pàápàá ní. nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lọ́wọ́ yìí. mo ti ṣetán. níwọ̀n gba ìgbà tí ẹ bá ti fi dá mi lójú pé gbogbo ohun tí mo fẹ́ lórí àwọn ọmọ mi lè máa ṣe fún mi ah, gbogbo ohun tí ẹ bá béèrè èmi náà ṣetán láti fún yín. àfi tí ò bá sí èkó nídìí àdá lọmọ aráyé ò fojú ẹ̀ gbolẹ̀ gbogbo ohun tó bá fẹ́ pátá la ó fún ọ nítorí pé kí o ti dára wà <laughs> ẹyẹ kínkín ó lọ fún un ní ẹran ayé. Hey!

kò dáa àlejò ó yá kọjú síbí. látòyí lọ a ò lè pè ọ́ lálejò mọ́ ó ti di ẹyẹ òkú kóró ìyá ìyàbọ̀ ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nù torí wọ́n ní ta bá ṣe ní lóore ọpẹ́ là ń dùn lọ́nà wò. mo nídìí láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ah! dúpẹ́ ara ẹni. ìjọ wo la bẹ̀rẹ̀ náà gbogbo ẹ̀ dẹ̀ ti ń ó dẹ̀ ti ń rí bá a ṣe fẹ́ ó ti ń bọ́ sí déédéé ah, tí èmi náà. àwọn ọmọ ẹ náà wọlé dé nírọ̀lẹ́ náà bá mú ròyìn ayọ̀ ńlá kan wọlé. àwọn tá a bẹ́ẹ̀ ni. àbẹ mo fẹ́ gbọ́ ròyìn ayọ̀ yẹn. etí mi gan alára ti dẹ̀ sílẹ̀ láti gbọ́ ròyìn ayọ̀. ìfà tèmi náà mọ̀ pé etí ẹ̀ ló yẹ kó kọ́kọ́ gbọ́. bó ṣe ń wo táyé káyìndé yẹn ìjọba mà ti bẹ̀rẹ̀ sí gbé bùkátà wọn ọlọ́run ọba wọ́n ti fún wọn ní scholarship in fact kì í ṣe ní nàìjíríà náà ti máa kàwé òkè òkun náà ń kó wọn lọ. tó máa parí yunifásitì level wọn ìjọba ló máa take care bẹ́ẹ̀ kí n kàn máa fún wọn lóúnjẹ o. bẹ́ẹ̀ ni. Ah, ìròyìn ayọ̀ ni tòótọ́ ìyá ìbejì mo bá ẹ yọ oríire náà bá wa kalẹ̀ ara ẹ̀ rèé o àbí ara ẹ̀ kọ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. hmm. <laughs> alábọ́run má ti ń di ó má ti ń dẹ̀wù lọ báyìí hmm. kékeré leléyìí tó rí i tó bá lè máa ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe dáadáa tó ń ṣe déédéé hmm, ọ̀rẹ́ mi kékeré ní ìtòrí yìí kò dìgbà tá a bá da odindi àpò kan sẹ́nu ká tó mú adùn yọ̀ ṣé mo pé mo sọ fún ẹjọ́ kìnìún àná mo ní tá a bá koná mọ́ kádàrà bíi pé à ń sebẹ̀ bó pé bóyá iṣu ọmọ á jiná fún ni jẹ́ sórí pé ó ti jiná báyìí mo kí ẹ kú oríire èjìrè òyìnlá ọba ọmọ ẹ kú oríire oríire náà bá yín kalẹ̀ ah! wo ọ̀rẹ́ mi ilẹ̀ tìṣú àṣà kì í ṣọ̀rí èrò kayọ̀ kálukú àdúgbò. ó dà mo yọ̀ǹda mo yọ̀ǹda ó kú oríire ṣé wo ṣé mo dúpẹ́ o. ìyá àwọn bèjì mo bá sọ̀rọ̀ yẹn principal ló ń pè ẹ wo àwọn ìbejì wọn kàn ń ṣeré wọn kàn wọn kàn dédé ṣubú ni. suddenly amọkọ tó ṣe wọn wọn kàn slum bẹ́ẹ̀ ni. a ti gbé wọn lọ sí hospital hospital school wa náà ni. ẹjọ́ ẹjọ́ ẹ ti ti pàdé mi bẹ̀. ok ma ok ma àmì àmì àmì kò sí problem. alámọ̀lọ́run tó mọ rí àjàlá làmọ̀ eré àmọ̀ kankan tó mọ kálukú ayé. alámọ̀lọ́run tó mọ rí sẹ́ àní wípé alámọ̀ eré ni ó ti mọ kálukú ó ṣe fẹ́ sáyé ó sì mọ ní tó fi máa ó ṣe fẹ́ kárí abẹ́rẹ́ àwọn ọmọdé yìí má lè pààyàn kẹ́ ìpè ìjáyà ni pírísípà wọn pè mí bẹ́ẹ̀ ni pẹ̀mí ti fẹ́ bọ́ lára wọn ni bó ṣe rí gan báwọn ni mò ń wò lórí wọ́ọ̀dì tí wọ́n ń sọ pé kí n lọ gẹ̀ẹ́tì fúrùtù wà fáwọn yìí. Hmm. bó ṣe rí gangan nìyẹn because ìgbà tó gbé wọn dé they were like on fifty fifty chance adẹnika carry out test fún wọn kí result test tó jáde wọn tún ti wá òkè kò pé twenty minutes wọn kàn tún wá pè mí pé ìhòòhò ń fọkàn òun gbóná mo tún débẹ̀ wọ́n tún fẹ́ fún ní injection ó tún lóun ti wá òkè. Ah, ìyàlẹ́nu lè lè máa jẹ́ kí lè rò pé ó lè máa kọ́ sí nǹkan báyẹn. ẹ wo mi ò lè sọ pé nǹkan báyìí ló fà in fact ojoojúmọ́ la kàn gain experience mi ò lè sọ pé nǹkan báyìí ló fà. dókítà dókítà ẹ wá wò wọ́n wọ́n ṣe òye mi rárá o. ṣọ́ọ́ twins. aláàbọ̀ tó mọ rí àjàlá làwọn eré àmọ́ kankan tó mọ kálukú ayé. àti ṣe yẹn tẹ́tẹ́lẹ̀ fine. alámọ̀lọ́run tó mọ̀ rí sẹ́ àní wípé alámọ̀jìnrè ni ó ti mọ kálukú. only draw angle forty degree. find by drawing and measurement of the angle whose tangent is three over four. ó simple. you know formula ends socatua. ó ti yẹ. um sine O wà ń bẹ̀ and that's opposite over hypotenuse cos ìyẹn ni a over h an is adjacent over hypotenuse then tangent yẹn o ní opposite over adjacent tó bá ti mọ formula yẹn o ti wà okay do you get it. i'm not getting it kò yé mi. Ah, kí ni kò yé ń bẹ́ẹ̀. gbogbo nǹkan tẹ́ ń kọ́ mi látàrọ̀ kò yé mi má jẹ́ ń parọ́ tó yẹn oh please i i don't understand. ẹ wo bóyá ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe bá ṣe bẹ̀rẹ̀ because bẹ́ẹ̀ tí ẹ ṣe mo gbogbo kí ni ìgò kò yé mi. Ah Mm. because ó jọ kọ́ one class ni mi ti mọ reason to gbé yín ni ẹ ṣáà mi ò understand. Okay, kò sí problem jẹ́ kí n list àwọn formula yìí jáde. first one we have almighty formula so yeah almighty formula second one is quadratic equation And the another is trigonometry ìyẹn ni sókàtúwà bí. yeah sókàtúwà. sókàtúwà so ó simple tó bá ti mọ àwọn yẹn ó simple kí ló ṣe é ṣe wà ókè. Okay. I think I need to use the toilet. As in, bóyá nǹkan tẹ̀tẹ̀ ẹ̀kọ́ mi ló ń dànù mi lọ. Okay, bóyá kò ní toilet. Thank you. Eh, Where is your toilet? Kàn wo bẹ̀yẹn go straight, lápá ara ẹ̀tẹ̀ wá rí mi. Thank you. Àmọ́ kàkà máa ṣe bóyá kọ́kọ́ kọ́ ọ̀nà mi pé ọmọ ìtàn mi ò sí bọ̀. Mo sì bí i. ìwọ ni ọgbọ́n ọmọ ìmọ̀ ìríjú yìí. ìwọ ni òye kòríkòsùn ọpọlọ pípé tó ń gbéyẹ̀wò ẹni ọ̀wọ̀. Hmm. wọ́n ní ká fàgbọ́ ara wọn sílẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn tọ́lọ̀ ń gbàgbára lé lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe máa ń dára tó ń hàn bẹ́ẹ̀ ó sì mi kábàámọ̀ pé títí láéláé o. Ah, àrékọjá ti bá ilẹ̀ tó ṣú a ò lè padà síbẹ̀ mọ́. Hmm. Ah, lẹ́yìn sínsìn Táíwò hmm? ah, ẹ ti ra sùn kẹ́ni lẹ́nu ṣe ẹ wo ẹ jẹ́ ká kọ́ntínú pẹ̀lú nǹkan tá à ń ṣe jàre ṣé mo pé exam very soon ẹ jù nítorí olú ejò ẹ tẹ́ wá kọ́ mi ní nǹkan tá à ń ṣe lọ ejò ẹ ti gẹ̀ẹ́tẹ̀. kí ni kí ni yẹn kí ni kókó ẹ. Ah, ìwé tẹ ẹ kọ́mi tó lo tẹ́lẹ̀. Ah, kí ló ń sọ àbí mi ì gẹ̀ẹ́tì nǹkan tó ń sọ kí ló ń sọ ìwé ta ló ń kọ ẹnu ìwé. ẹ̀yin tẹ ṣe ń kọ́ mi ní almighty formula. almighty formula. quadratic equation tẹ ṣe sọ tó kúrò bíbá yẹn sìn. Ah, òun kọ́ ni eléyìí ni. àná èmi kọ́ bóyá ọ̀nà ń kọ́ ẹ̀ èmi kọ́ ni mò ń kọ́ ẹ̀ bóyá ọ̀nà ń kọ́ ẹ̀. Ah, ah. jẹun. kẹ́ni. Táíwò ṣé ìṣeré ni. ta ló ń ṣeré alẹ́ mi kọ́ ta ló kọ́ gbélé gan. o kò pọ́sibù jàre èmi kọ́ mo kọ́ ẹ bẹ́ẹ̀ ọ̀nà kọ́ wa. báyọ̀ tiẹ̀ kó gbogbo ilé ìbọn sí ibà. kẹ́ni ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ṣì ń ṣàlàyé fún mi bíbá yìí sí. ṣàlàyé kí ni. ẹ̀yin kọ́ lẹ́kùn mi ní gbogbo kọjá tí mi kọ́. ní sùúrù ní sùúrù jẹ́ kí n wá wọn wá torí kò yé mi. tagbọ́n lónìí ìwé ìgbọ̀n kò yé mi náà. bá bá bàbá bàbá bàbá lọ bàbá bàbá lọ bàbá lọ láàbí. Táíwò Babalọlá ṣé sọ́ọ̀lẹ̀ mu wa oh oh ok babalọla nù babalọla. ẹ stop tẹ bá ń ṣeré ah àṣìṣọ ah, ni mi ilẹ̀ tún lè pronounce ah. ah. ibi ni òye mi jàre kí ló ń sọ jàre kò yé mi báyọ̀ báyọ̀ ló ń kọ́ wa kò yé mi jàre ah ó dẹ̀ ń dẹ̀ ń dẹ̀ sọ òun sọ̀rọ̀ sọ̀rọ̀. tí mi ò bá tiẹ̀ mọ òwe àṣẹ ah, yẹn mi ò ní mọ ẹni tó ń kọ́ mi iṣẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn lè ń kọ́ mi iṣẹ́ náà ẹ jẹ stop. má continue gbà. ẹ stop ẹyin kúkú yìí ẹ stop ó oh, yé wa. ẹ yóò kókóró ẹyẹ ìdédé fò lójò èyí ti ṣe tó fi pèpàdé pàjáwìrì. ẹ ṣeun mo pèpàdé pàjáwìrì torí irú tí ó dùn bẹ èkúté ilé mọ̀dẹ̀ tí ń wọ lọ báyìí o bẹ́ẹ̀ ni àwọn ọmọ mi àwọn ìbejì mi tí mo torí tiwọn wá bí ah, ẹ̀rí ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìwé tí wọ́n mọ̀ tí wọ́n fi ń dùn mí nínú afẹ́fẹ́ mọ̀dẹ̀ tí ń fẹ́ lọ báyìí Eh, èmi ò mẹ́ni tí mo ṣẹ̀ o tó fẹ́ da yẹ̀pẹ̀ sójú mi lójú tí mo fi ń ríran. <laughs> ìgbín tó súnké kò ṣẹ̀yìn òòṣà. kí ni ìtumọ̀ yẹn. Ah, ah. ìtumọ̀ ni pé àwa àyàláwa ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọmọ rẹ o. Ah, olórí ẹ̀ ń wò mí níran ni kí ni mo ṣe kí lẹ̀ mi ẹyẹ òkòkòrò ibà àti wí fún ọ tẹ́lẹ̀. pé ibà àgbà nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lọ́wọ́ rẹ̀ èyí ní gbogbo rẹ̀ tán èyí jẹ méjì sábà àlàdé o. ẹni bá jẹṣu kò ní jẹyán. ẹni tó bá sì jẹyán kò ní jẹṣu. Ah, ah, ẹyẹ òkòkòrò àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ta la gbà lọ́wọ́ rẹ̀ ah, nígbà tí gbà ọ̀hún. ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi rárá rárá kò yẹ ẹ má kọ ha ìtẹ́gbà lọ́wọ́ mi kí wá láǹfààní orógbó torí àwọn ọmọ yìí ni mo ṣe wá síbí n tí wọ́n fi wá ń dùn mí nínú òwò ní nǹkan pápẹ́pẹ́tẹ́ ẹlẹ́gbà ẹ bẹ́ mi dá padà o ẹ bá mi dá ìmọ̀ ìwọ̀n padà ìmọ̀ ẹ̀kọ́ wọn ẹ bá mi dá padà. nǹkan ńláńlá lọmọ àbùkẹ́ bẹ́ẹ̀ o yóò bá sọ fún ìyá rẹ̀ kí ìyá mi ń gbà ìyá mi ń gbà ìyá mi wépọ̀. ẹyẹ òkòkòrò báwa bá ti ba nǹkan jẹ́ àìtún nǹkan ṣe. Ah, ah, ah, ẹ tún eléyìí ṣe èmi yàtọ̀ ẹ tún tèmi ṣe o ẹ tún ṣe kí ni mo wá ṣe láàrin yín gan kí ni mo wá ṣe tẹ́lẹ̀ dáàbò bá àwọn ọmọ mi ẹ wá gba nǹkan fi ń dùn mí nínú ẹ dẹ́ padà fún mi. dákẹ́ bẹ́ẹ̀. ṣé wo mọ̀ wípé ẹni tí ò bá fẹ́ káṣọ òun fàya kò ní bájà ṣeré bẹ́ẹ̀ni nǹkan tó fẹ́ gbà láti gbà yẹn àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ẹ dá tèmi padà ẹ kó àwọn ọmọ mi ẹ dá padà bẹ́ẹ̀ bá dá padà ẹ mọ̀ dá mi mọ̀ ẹ mọ̀ rí mi wo bí. lọ́jọ́ bẹ́ẹ̀. o mọ̀ pé kò sí ní tó yára pààyàn bí ọ̀rọ̀ àsọjù. ìpàdé parí. ẹ gbà mí wọ́n máa lọ wọ́n máa lọ yé yé àyíká you àyíká yìí mo fẹ́ ṣe ìpẹ́lẹ́ madam ó ṣe ọ̀sà ẹ̀dẹ̀ kó ọ̀rọ̀ mọ́ lágbára ọlọ́run iṣu ọmọ àjìnà fún ajẹ́ ah, nǹkan tí mo ti torí ẹ̀ pé kò lé ó dẹ̀ tún lé náà hmm. ṣe rí àwọn ọmọ yín wọ́n jẹ́ àwọn ọmọ tó dáa gidi gan àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tá a máa ń pè wọ́n síta báyìí tá a máa ń sọ fáwọn ọmọ tó kù kán wò wọn kó fi kọ́ ṣe kódà tá a bá wà ní meetings àwọn principals wọn máa ń jẹ́ kó yé mi pé ó wù àwọn káwọn ẹ wà ní school àwọn tínú èmi gan máa ń dùn pé kò sí nǹkan tó jọ <laughs> èmi gan ń tọrọ pé káwọn ọmọ mi náà yà bẹ́ẹ̀ hmm. torí wọ́n wà highly intelligent tó yẹ pé wọ́n mọ̀wé gidi gan ìdí nìyẹn tó yẹ pé wọ́n fi fún wọn ní scholarship àwọn méjì láti lọ fọ́dà ìgbé wọn ní abroad ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìṣesí wọn ìwàsí wọn ó jẹ́ nǹkan tí ó yà mí lẹ́nu tó fẹ́ máa bà mí nínú jẹ́ ṣé náà ń ṣe bíi pé wọ́n tiẹ̀ gba primary school kọjá ara àbí ẹbí wọ́n tiẹ̀ ti ní ní foundation láti kàwé rárá. Ah, ah, bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ bá wọn kọ́ ni wọ́n ń ṣe gbogbo nǹkan tá à ń gbé fún wọn tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ bá wọn kọ́ ni wọ́n ní scholarship yẹn tọ́ sí. táyé kẹ́hìndé. ó wọ́ sí débi pé tí máa ní kọ́ pé wọ́n àwọn á ń sìn kí wọ́n kọ fún ní ìmú wọn a máa rí mistake bẹ́ẹ̀. àwọn ọmọ ẹsẹ̀ three. bẹ́ẹ̀ ni màá. Ah, kàyéfì ńlá ló jẹ́ fúnra mi. ok ẹ jọ principal ẹ jọ ẹnì kan bá mi pè mí wá mo nídìí láti béèrè àwọn questions kan lọ́wọ́ wọn. kò yé mi. sẹ́yìn wọn wá sípé láti bí ìwé kíkó. ẹ. bẹ́ẹ̀ ni ah, ṣé ẹ mọ̀ ni. àwọn táyé kẹ́yìn ò sí ní school láti bí one week. wọn wà rárá o. ẹ wò ẹ má bínú lẹ́tà rẹ̀ because um, kò sí nǹkan tá a fẹ́ ṣe àfi ká dá scholarship yẹn dúró ah, a máa dá dúró nítorí pé wọ́n máa lọ bà wá lójú jẹ́ lọ́hùn-ún wọ́n máa bà wá lójú jẹ́ ní tẹ́yìn kò fúnra yín bá délé tẹ́ bá rí wọn ẹni kún ọkà ó dà ẹni kún ọkà kan tó wà nù lẹ́tà ìfún yín. so i'm very sorry kò sí nǹkan tí the short school ni so ẹ má bínú. sir wọn ò ní lè lọ sí ìlú òyìnbó láti lọ kàwé mọ́ ló wà nínú lẹ́tà yìí. nǹkan tí lẹ́tà yìí sọ nìyẹn sir. Principal. ṣe fẹ́ kárí. ẹ má àmọ́ kankan. bàtà àjùlé wa ní lásán ni o. àmọ́ kankan. àmọ́ kókó tí mo bí ó ṣe gbá eré. àmọ́ kankan. kò sì ṣàṣìṣe níṣẹ́ olúwarùn. àmọ́ kankan. torí pé alámọ̀ ire ni. àmọ́ kankan ṣùgbọ́n bó ṣe ojú ọ̀run funfun tó láyé. dúdú oníṣàlàyé máa yọ ká tẹ́tí gbọ́. tí nǹkan bá wà ṣe bí ẹni ṣe bákanbákan. ẹ kú àtàrọ ẹ jọ ń bolẹ tí ń bọ̀ o. skul wo tí ń bọ̀. skul la tí ń bọ̀ ma. mo ní skul wo èwo lẹ tí ń bọ̀ èyí tèmi fi yín sí àbí skul tẹ̀yìn fira yín sí ẹ dá mi lóhùn òun ni mo ti dé yìí ibẹ̀ ni mo ti ń bọ̀ yìí ah, wọ́n máa níròyìn ayọ̀ kan fún yín wọ́n ní ìlú òyìnbó tíjọba sọ wípé òun fẹ́ ràn yín lọ tó fún yín scholarship fún wọ́n ní ìyẹn ti cancel ah, ah. kò ní effect lára yín rárá mo ní wọ́n ní ẹ̀ lọ kàwé nílùú òyìnbó mọ́ wọ́n ní kò sí nǹkan kan nínú ọpọlọ yín mọ́ wọ́n ní ẹ̀ mọ nǹkan kan mọ́ for the past one week sin wọ́n náà dé school ẹ̀ dẹ̀ ń dágbére school fèmí ẹ̀ ń jáde láàárọ̀ ẹ̀ gbowó lọ́wọ́ mi ẹ̀ ń lọ sí school ẹ̀ dẹ̀ ń dé school yẹn àbí bẹ́ẹ̀ kọ́. ẹ ò mọ mi mi ò kàwé mọ́ o mi ò kàwé mọ́ sùn mi. o ò kàwé mọ́ ìwọ ò kàwé mọ́ Táíwò ah. school sú ẹ. Eh jọ nígbà tí skul wá sùn ẹ o kí ló fẹ́ ṣe jẹun nílé ayé ẹ. Ah, ẹ ṣe máa ẹ mọ̀ ọ̀rẹ́ mi Bọ́lájí tó ń ṣe kọ̀ǹdọ́tọ̀ ní gáràjì yẹn mo fi lọ bá a ó dẹ̀ ti kọ́ mọ́ ẹ máa ń ṣe ibẹ̀ la máa ń lọ tábà tó lọ skul bá ẹ Táíwò kọ̀ǹdọ́tọ̀ ìwọ fẹ́ ṣe kọ̀ǹdọ́tọ̀ àti Kẹ́hìndé ẹ̀yin kọ́. mú mi kò lè ibi tí Táíwò bá ti lọ mú máa tẹ̀lé lọ màá kọ̀ra gbé káńtà kékeré kan sẹ́gbẹ́ kan màá yá máa ta pàrágà màá máa yí ẹran láta kátó lóṣù méjì bá di alájẹ gáràjì. kí ló jábọ́ lápò ẹ̀yìn. mi báyìí ó ti yé mi báyìí ó yá ẹ kóra yín wọlé ẹ wọlé lọ ẹ wọlé lọ ẹ wọlé lọ ẹ wọlé lọ. ah ah ah ah, ah! ìyá ìyàbọ̀ ó mà ti ṣe nípa báyìí. bínú o. ah no problem. jọ nítorí Ọlọ́run jọ jọ mo rí pé mo ta mi sí yín lára ẹ jọ mo sọrí gan. no problem no problem. ẹ jọ. ẹ jọ ẹ jọ ọmọ mi ṣé mo lè rí mà. ẹ. yes ma ẹ má bínú mi ò mi ò mi láti disturb yín o. ok ok yes ma. àwọn àyíká yín yìí ẹ gbìyànjú láti máa láti máa clear ma ẹ má jẹ́ kó máa kó máa ga tó báyìí ma. ah ok ah, èmi gan ò fẹ́ dọ̀tí eh. Eh, ọmọ tó kàn máa ń bá mi ró mo ní tó bá di lọ́la ń sìn ó máa wá ṣe é ẹ ah. eh, má bínú ẹ ṣe má má gbé fún yàn ẹ jẹ́ kó jẹ́ ẹ̀jẹ̀ yín bí àwọn ọmọ yín tán bá wà round yín bóyá méjì ni wọ́n ní mẹ́ta ni wọ́n ẹ kàn fi ọwọ́ ara wọn ró torí pàyíká àwọn ọmọ yẹn gangan fẹ́ dọ̀tí mm-hmm. bẹ́ẹ̀ni ma ẹ jẹ́ kó máa kọ lóòrèkóòrè kó máa yẹ kó máa ga báyìí kó máa ró dáadáa àbílẹ̀ ọ̀dọ́ yín kọ́ lélẹ̀ yìí. bẹ́ẹ̀ni ilé ọ̀hún ilé mi àwọn ọmọ mi gangan ni kán máa ró. bẹ́ẹ̀ni ma àní mm-hmm. lágbára lọ ó ní ìtumọ̀ ó ojú wa ní rí lágbára Ọlọ́run. àmín Jésù ah, ok. ibi ò ní bá wa o. àmín àìṣe ẹ ṣe gan ẹ ṣe gan. wọlé wọlé wọlé wọlé má bọ̀. ẹ wọlé wá ẹ wọlé wá ó sọ ní central ẹ wọlé ẹ wọlé yàtọ̀ wọ central náà. èyí ah, ah, ah, wá sí sọ èyí wá bọ̀. ọ̀rẹ́ ìgbà ló ṣẹlẹ̀ kí ló wá bùn. ọmọ mi wà o. ó ti yẹ wá. ó yára o ó sọ ní central yá mi yá mi amọ́tò lọ nìyẹn o ó sọ ní náà. ẹ wọlé wá ẹ wọlé wá ìyanu owó. bíi two hours ago tẹ́ ti wà lẹ́nu oko ṣíṣàn yìí ẹ wo wọn bá nǹkan tẹ́ ṣìṣàn ẹ̀yin ọmọ yẹn ti yọlẹ́ o ọ̀lẹ ni yín o. mọ́mí kí nìyẹn ò easy ó sì rẹ̀ wá kò easy. Ah. ó ti rẹ̀ yín kò easy kò lè easy ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbowó ó máa easy tẹ́ bá fẹ́ jẹun ó máa easy ọ̀lẹ òṣì. bò mọ́mí ìwà ìtẹ̀yìn punish wa ràgà ni ló máa ń roko yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn. ẹ èmi ò mọ̀ pé Gani ló ń ro tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ah. ṣé kí n dúró de Gani dìgbà tí oko ìmákún kan fẹ́ǹsì lára nígbà tí mi ò dẹ̀ wá rí Gani ńkọ́. ah ah mọ́mì bọ̀dá Gani tí mo sì rí láìpẹ́ ṣé kí n lọ pè wọn wá. ǹjẹ́ yìí wọ̀dà Gani láìpẹ́ ṣé kí n lọ pè wọ́n wá lọ bá mi pè. ó ti rẹ̀ mí o. lọ pè ókè ṣẹfẹ gbọ́ látẹni lọ mi ò pe Gani láti wá ṣan oko ibi mú ẹ̀yin lẹ má máa fọwọ́ ara yín ṣan two two weeks lẹ́dẹ̀ gbọ́dọ̀ máa ṣan. Ah. mi ì lówó tí mò ń wèsì lọ́dọ̀ ọ̀gá ni mọ́ kẹ́tẹ́ pamọ́ṣẹ́ nísìnyí ó yá yá yá yá ẹ bẹ̀rẹ̀ sí ṣan ọkọ yín rẹ gbọ́dọ̀ máa ṣan two two weeks. àjàlá làwọn eré ọmọ tuntun tó gbọ́kàlù tú ẹ. kẹ́hìndé wọ́n ló ní sáìdì gbà yìí o. alámọ̀lọ́run tó mọ̀ rí sẹ́ àní wípé àlàmọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ̀ di tó fi mọ́ wa bó ṣe fẹ́ kárí ẹ má má dá lẹ́bi o àmọ́kòkò ẹ má má dá lẹ́bi àmọ́kòkò àkúnlẹ̀ yàn kálukú àmọ́kòkò. bìrìbìrì bìrì mú láwọ̀ òkùnkùn bìrìbìrì bìrì mú láwọ̀ òkùnkùn. ẹni tó bá yájú sọ lórí ayé tó sọ òun ó tẹkú mọ́lẹ̀. ẹni tó bá ṣe àfojúdi sí olórí ayé ó tẹ àrùn mọ́lẹ̀. ẹyẹ òkókóró kí ló ṣe tá a fẹ́ òkú nípàdé. olórí ayé ẹ gbá mi lójú tán ẹ ń kí mi pẹ̀lẹ́ ẹ nà mí lọ́rẹ́ ẹ tún fún mi lépo pé kí n máa fi pa ojú ọgbẹ́ ah, mo wọnú ẹgbẹ́ yìí nítorí pé kẹ́ ẹ lè bá mi dáàbò bo kádàrá àwọn ọmọ mi bíbí kádàrá àwọn ọmọ òun òun náà lẹ sọ di báṣubàṣu mọ́ mi lọ́wọ́ yìí ah <laughs> kí láǹfààní orógbó ah, orógbó tá a jẹ tí yóò dùn lẹ́nu nígbà tẹ́mi sì rí porógbó òdùn lẹ́nu mo yá móbì mo sọ sẹ́nu káló. òkókóró ẹyẹ sọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu yìí ṣé ọ̀rọ̀ ló sọ wo gbogbo èèyàn ló mọ̀ pé òṣòro lórógbó àmọ́ orógbó lé èpo èpo tó wà lára orógbó ni ò jẹ́ alẹ́ fi ránṣẹ́ májèlé obì dùn lóòótọ́ o àmọ́ ìhòòhò lóbi wà ìhòòhò tí obì wà ló jẹ́ alẹ́ fi ránṣẹ́ májèlé àwọn ìṣe bí o àìsí ìṣèkà n tó fẹ́ ló mú n tó fẹ́ n ló yàn láàyò. bẹ́ẹ̀ni láwọn àhùwà ọmọ tí wọ́n fún lọ́mú tán tó tún gé ìyá rẹ̀ ló mú jẹ. kí o sì máa hùwà aláìsàn tí oníṣègùn wòsàn tán tó wá ń yan oníṣègùn lódì. wàá bọ̀ òun bá wá ṣetán kó o bá wa pàdé ìyámọ̀dé o ìbà ayé mo ṣe ìbà ẹyẹ òṣòro á sì ju ẹyẹ àjíyẹyẹ. ẹ jẹ́ ya má retí mi ẹ má retí èmi pàdé yín o ah, ẹ pè mí ẹ pè mí rárá rárá ni. ebi torí ah. ká má bàa jìyà láṣẹ ìyá má jìyà lọ́fà kẹ́ èrè ọ̀hún wá dààmú fábíyàmọ́ tó ń ràgà tó ń wí ni mò ń gbọ́. èèlò ni wọ́n wá kó wa gbà lọ́wọ́ wọn àkọ̀sákò lèèyàn máa ń kọ owó àmọ́ jẹ́ kó yé wọn wípé ẹ ẹ̀ ní já ọjà míì fún wọn àfi tí wọ́n bá san ilé tó ń san láàbọ̀ yìí tó ń bá san tán mi ò wá rárá lénìí mi ò wá kó dẹ̀ tọ́jú owó mi ẹ ò dà mo ti gbọ́ ẹ má ṣọjà mi báṣubàṣu o kò burú ajé ẹ ta o. màmá ẹ. màmá ẹ. ẹ ṣáà káàbọ̀. ó yà. ẹ kú rìn. àmì èjì rẹ. bàbá hmm? máa wọlú mi ó jáde wọlú mi dáadáa. Ah. ọlọ́run ọlọ́run ojú mi ò ń tọrọ jẹ ṣé ọgbọ́n òṣèré ń tẹ ọgbọ́n mo sọ fún ẹ. kí ni. ó sọ̀rọ̀ mo ní kó o sì mi nù lé oní pé rárá wà mí ṣùtọ́. fọ́tò kí lẹ̀ ń wá. Ah, wàhálà ti wà o. Hmm. Eh. ẹ kí lè fi fọ́tò mi ṣe. àmì kò dáa eh. báwo lè ṣe máa nù lé tí ní sí píjọ nù lé kò dáa nǹkan burúkú ni ọlọ́run ah. Ah, ọ̀la ẹ̀ pé fọ́tò fún mi o. màmí ẹ ṣe é rí bẹ́ẹ̀ wà á sìn kò dáa ká má ní fọ́tò yìí lò ṣẹ́ mọ́ kákan àwọn òrè kan á ní ẹ tọ́ta máa ẹ bá kú tọ́ta yẹn bá kú ẹ̀rọ kò kàn yé kò kàn wá bọ̀tá yẹn bá kú sẹ̀ gbókàn wá. ìwọ ah, ah. ni àá mẹ ṣẹ́ ẹ̀ ní ikú ni. nǹkan ṣe yín ni èwo lábùrọ̀ ló kúrò mi. ẹ wo bí a máa ní pósítà yín yẹn máa gbé ẹ sábà fún àwọn àyè kó yẹ gbé ẹ lẹ́wà ẹ oya oya ah, nínú rẹ àtìgbé máa máa rèlè rárá o tún rẹ súre súre ẹ ah. eh, a fẹ́ ọ ṣùgbọ́n ọlọ́run fẹ́ ọ. Ah, màmá mi rí yàwó yẹn ó yá mú fóònù jáde yẹra màmá mi. ọjà má ya rọ. má wọ rẹ má wọ rẹ. wò má ẹ o ẹ o ẹ o má gbá etí ẹ o mi ní ro tipò tó wà má gbá etí ẹ o. àánú yín ṣe mí àánú ẹ̀yin méjèèjì ṣe mí ẹ ń ro ikú rò mí ṣẹ́ni tí mo bá kú báyìí tí mo bá fi yín lẹ̀ báyìí ẹ jẹ sánlọ́bà bíi ti ìyá. mami ẹ dá padà ẹ mú wọn tẹ bí àwọn ọmọ olóògùn twenty g mami ó dàbá ṣe wà nísìn kí ọkọ ṣe yín ọlọ́run wàhálà pé ẹ̀kọ́ ọkùnrin lásán màá ní kó ṣàyàn bíi fifty ọjọ́ ọkùnrin lásán màá ní kó gúnyàn bíi twenty ètò máa ń tọ́ àdébà ní kó yín lójú. màá dáná sọ ẹ fún wọn ìdájí. àlòpọ̀nù ṣerú ìyàbá yẹn ni mo ń bẹ́ẹ̀ sọ ṣe bó wọlé wàá jẹun àbí ó dẹ̀ ń rílé ó dẹ̀ ń sùn tí mo bá fi kú ẹ ẹ ń mọ̀ pọ́lọ́hún òkọlà. màmá ẹ máa wà ókè ah. ẹ máa wà ọ̀rà ẹ. ọmọ èjì rẹ jẹ kó mọ ẹ àwọn ẹtẹ fi ẹlẹ náà ẹ yà fọ́tò náà. má yà mí o má yà mí o má dòkòkò rẹ kúrò nínú ìgbẹ́ mi. sọfẹ́ hàn bẹ́ẹ̀ ni sọfẹ́ kú pẹ̀lú wọn ni. ìyá bàbá yín ló máa kú nínú sàré ó kú ikú ìyá ìyá bẹ́ẹ̀ á dá wà bó ṣe dá wà yẹn náà ló máa já dá wà títí títí jésù òdìdé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ lè pa mí ẹ lè pa mí ẹ̀yin ọmọ kọ́ mọ yìí. kò sí rè kò sí pè ẹ bí ìlànà nìyẹn ọmọ ayé bàmá mi ẹ wò ẹ kàn wọ́n wẹ́ mọ yàrá yín lọ lọ́hùn kálẹ̀ mọ yàrá yín níbi èmi nọ́mbà wàn tíwálà ọlọ́run jẹ́ kẹ́ mọ yàrá yín o ẹ mọ iye ọmọ tẹ́ bí o bó ṣe wà ó kàn tutù lójú ni o gbogbo gáràjì ọlọ́run kò sẹ́ni ní àgbo ẹ̀ kò sẹ́ tó mọ jẹ̀ díẹ̀ bó ìwà ẹ̀ sìn gbogbo skunk ẹ̀ skushes ẹ̀ nọmba one in town ni gbogbo àwọn oṣù àdúgbò yàrá yàrá rẹ̀ nọmba one ni ah. Ah, àwọn ọmọ tó aṣoṣo àdúgbò tí ò bá fi tiẹ̀ ṣe àwọn máa gbé ìgbín. ọ̀yá ọ̀yá ṣó pọ́ǹpì èyí àná ẹ̀ bí mi ọmọ tó gara ọmọ àmì oríire ni yìí o oríire lágbà ni ah, oríire lágbà ni ó yẹ kó gbà wọlù fún un òun náà ló ṣe lóyún tá àmẹ́ tó fún lóyún tá a béèrè pé kó mọ́kọ wálé tí ò rí mu wá stop ẹ. Ah, ah. mo ti ní kẹ́ ẹ má máa béèrè ọkọ lọ́wọ́ mi àwẹ́tì lọ́kọ náà mo ti sọ fún yín ah. bí mo lè dàgbà tó iṣẹ́ mo wà ní mẹ́tò fún mi lóyún ni. ṣe kọ́ mo yẹn káwé àwẹ́tì lọ́kọ o ṣe èèyàn mi wàá gbá yìí àwẹ́tì lọ́kọ bá dẹ̀ yà ṣe kí ni adi credit sọ àmì wàmí wàmí wọn náà bunú ni ẹ kí ló ṣe tó ṣe bí wèrè ṣebí kabiru ló fẹ́ ló ń jí kabiru wàá lè kó àwọn ọmọ mi kó lè dọ̀bálẹ̀ kó lè kó ṣubú àbólóṣì ni ẹ. kabiru kabiru báwo. orí ẹ burú ni máa wojú o o fẹ́ tó bá sọ̀rọ̀ ni. kò ń ṣe kàbírù o ṣọ́ra ẹ̀ ò táìwò. ṣàràfà. ṣàràfà o. ṣàràfà táìwò òbí mi ni èmi àti ṣàràfà máa ní ẹtí bàbá wọn yẹ ọ̀pọ̀ òkúrí ẹ̀ ò pé. rí ọ̀dẹ̀ pé náà o ti mọ̀ olú david davido. ta ni. olúmọ̀ọ́nì. rárá omi kò mú o. ṣèdán nǹkan nǹkan. wà á lọ rẹ ṣe bí olóṣè wo ní wọn kọ lódò yín. gbà mí. fiẹ́lẹ̀ fiẹ́lẹ̀. mo ti gbọ́ gbà mo ti fiẹ́lẹ̀ gbà yẹn tó bá tó bá gbọ́ ẹ. Táíwò ṣé wọn pé ayé jọ ń ṣẹ̀yìn méjèèjì ó ti dárúkọ èèyàn bíi mẹ́jọlá nísìn ó ní gbogbo wọn kò rí bẹ́ẹ̀ náà tá a wá ló fún ẹ lóyún gàgàgà. mami mami ẹ ah. ti gbọ́ ọkọ. Ah, èjì lẹ́yìn. ó máa ń kó omi jẹ gan. agbórígi lẹ́tẹ̀lẹ́tẹ̀. mami òkèlè máa wà á lóye stop. number one bó ṣe wà máa fi gba betting garage pé wọ ò lè tó máa fún ẹ ní kìdá fún ọ lẹ́dá àdèbàtì ẹ jẹ. Ah. ọkọ mi jẹ ni. bí wèrè ọjọ́ tí mo kọ́ ọmọ yẹn gúdùgàn ọjọ́ tó fọ bàbá mi sàtì lẹ́nu. Ah! bàbá mi sàtì ó fẹ́ǹtì bẹ́ẹ̀ ni. mo ṣe lè ṣe one time. wà á kó fà ń pé màmá ẹ̀ ló fi jọ just like mama. just like my mama. ọ̀pọ̀ ẹ̀mí ló ti kọjá wà máa gbá etí ẹ o. mami aláboyún mà ní. ọ̀ ṣí ọ àánú yín ṣe mí kò burú òbí wa máa yé kí ló ṣe ẹ gbọ́n wọlé kó gbóúnjẹ jáde ó ṣì rè ni. màmá ẹ bá gbóúnjẹ wa. màmá ẹ wo ni kó gbóúnjẹ wọlé jọ ọ tẹ. bàbá lóyún màmá lóyún náà. a kó fàyàn fún ẹ. Ah. màmá ẹ lóyún àwọn jókòó síbẹ̀. ẹ̀kọ́ ilé ọkọ là ń gún ẹ lájẹ́bi tó ń lọ kó bàdé mọ́mọ́ yín ṣe. bó ah, àlè ọlọ́run. ìrọ́dùn owó òun rẹ ṣé bó ṣe tó yìí náà ṣé wọn náà ò tí ì tó múyàwó wálé ṣé o kò tí ì yẹ kó múyàwó wá sílé tẹ́yìn o bá tiẹ̀ kọ̀ tẹ́ bá tiẹ̀ lẹ́ẹ̀ni dùn mí nínú ṣé bí tẹ́ bá tẹ̀ ń bímọ sílẹ̀ àwọn ọmọ tẹ̀ ń bí sílẹ̀ màá máa wò wọ́n inú mi á máa dùn àbó tí ì tó yàwó fẹ́ ni. fẹ́. ìyàwó. <laughs> mama mi as i see you that i dey so eh as i see me so you think say i resemble your husband material abi. ọ̀rẹ́ ni fẹ́ àbí. ṣí àbí pẹ̀sí bàbá pikin o eh? ọlọ́run ò kọjá kẹ́ ẹ mọ̀ ni. <laughs> Ah. Táíwò hmm? ṣé o ti o ti bímọ síta ni ah. èèyàn kan ti bímọ fún ẹ ah, wọ́n bímọ fún ẹ ò dẹ̀ sọ fún mi. àmì mi fẹ́ kẹ́ ẹ mọ̀ ni ìṣúwẹ́ ṣe surprise ni òun mi sọ pé tẹ bá kún sí a máa lè kọ́ sẹ́gbẹ̀ẹ́ ọ̀bùjáde pé ọ̀bùjáde ọmọ ọmọ àtọmọ ọmọ ló gbẹ̀yàn máa nínú rẹ̀ sóye yín in fact ọmọ ẹ mú erí mú orin dábẹ́ mi kọ́ mu bì age four lọ́mọ ẹ ti ń fa ẹni. ọlọ́run. alámọ̀lọ́run tó mọ rí Àjàlá làmọ ire àmọ kankan àtọmọ kálukú ayé. Àlámọ̀ tó mọ̀ rí sẹ́, àní wípé àlámọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé, ó sì mọ̀dí tó fi mọ́ wa bó ṣe fẹ́ kárí. Ẹ má mú ká lè rẹ̀. Of course. Akúrò kò tà. Yes ma. Am. Afternoon, ma. I, I did it. Yes, ma. Eleta. Yes, ma. Ṣé àwọn ọmọ mi nìyí? Eh, eh, eh. Kẹ́hìndé, ọkọ ẹ tó ní òun wálé wá mọ̀ mí nǹkan. Àwa náà rè èmi gangan ni kẹ̀, mo nífẹ̀ẹ́ lómi ṣe mi. Ẹyin. Èmi ni ọkọ ìjì rẹ̀ ẹ cabo. yes ma another take yes ma. ẹ jọ kí lorúkọ yín. orúkọ mi hmm. Hmm, so many people bẹ́ẹ̀ ṣe ń wò mí wọ́n máa ń hail mi gan àwọn pàtí mi káàkiri wọ́n máa rìn ní wọ́n máa pe gómìnà gómìnà gómìnà ọbalọ́lá oríṣiríṣi àwọn yẹn orúkọ yẹn wọ́n máa ń fún mi gan torí ọmọ ọlọ́lá ni mí. but síbẹ̀síbẹ̀ náà ẹ ẹ̀ tí ì dáhùn ìbéèrè tí mo bí yín àní kí lorúkọ yín gangan. ṣé orúkọ mi ó pọ̀ lóríṣiríṣi ni ṣé ti gómìnà yẹn ọ̀tọ̀ ni ìgbà táwọn èèyàn kọ́kọ́ tẹ́kọ́ yẹn mọ́ mi lára gan wọ́n máa pè mí ní Lagos father Lagos bàbá bàbá èkó bàbá èkó ọlọ́ọ̀ni òjò mi èkó kóru wa yìí lọ mi gbé èkó gan èkó ni mi ti ṣe kékeré ẹ wọ́ọ̀f ni mo ti kọ́kọ́ ń jẹ́ ẹrù ṣòtì ìgbà tí mo kúrò ní wọ́ọ̀f mo wá lọ gbé àjàǹgbàdì ṣòtì yìí bùtùgbà tí mo rí i pé eh, environment ẹ̀jàǹgbàdì yẹn kò nice mi mi dẹ̀ park padà mi wà lọ gbé ìjọra eh, níbi amukoko yẹn lọ́dọ̀ yàtúwó nọ́mbà twenty nine adigun yẹn street eh, ibẹ̀ ni mi wá gbé kó tó di pé àwọn ẹgbẹ́ mi wá wò pé ah, ọdún méje for that mẹ́ta in Lagos gbogbo ọdún méje lẹ́kọ̀ọ́ mi achieve mi ò kó lá ṣọ́ yẹn ń sìn wọ́n ní mi ò kó deport mi nìyẹn wá sí ibi tí èmi àti èjìrẹ́ ti ríra tó ti yẹn bọ́ tí wọ́n mú mi kúrò lẹ́kọ̀ọ́ níbẹ̀ ṣé ń wò mí o èkó kúrò lára mi o mi dẹ mi dẹ mi dẹ mi dẹ mi fẹ́ máa sọ too much ni mi gbé èkó gan mi pẹ́ lẹ́kọ̀ọ́ <laughs> mi pẹ́ lẹ́kọ̀ọ́ mi pẹ́ lẹ́kọ̀ọ́ ṣe mami mami dẹ́ ń wò mí mi jọ yín lójú gan ah, kí la fẹ́ wò lára mi tí ò tiẹ̀ ní jọjú ṣé sílífà ni káwò ni àbí tí mo kó sọ́run yìí owó ribiribi lẹ́ ń wò lọ́rùn mi o hmm. owó tó gbowó mi ìwà ah, ah. gan ìwà gan ìjìrẹ́ ẹ̀ Lagos fada. Lagos fada eh. ok ìyẹn gangan ni wọ́n sọ eh, ní ọjọ́ mẹ́jọ ṣéjọ́ tí wọ́n bí mi eh, gangan. Eh, eh, ah. ọjọ́ mẹ́jọ yìí gan. ok tí wọ́n bí mi gangan ah, ọlọ́run fún wọn kẹ́ pásítọ̀ Elijah àwọn ní wọ́n ṣọ́rú wa lóòkọ́ báyà tí wọ́n bí mi kalẹ̀ wọ́n ránṣẹ́ ṣe wọn wọ́n ní kí lá máa ṣọ ọmọ yìí wọ́n ní kí n máa jẹ́ Godwin ṣẹ́gun wọ́n ṣe mọ̀ pé wọn ò lè sọmọ ní ọkọ̀ lásán sánpọ́nná wọ́n wá fún àwọn kan kí n dì wọ́n fi gbá lẹ́sẹ̀ wọ́n pè mí ní olúwa ṣẹ́gun adémẹ̀tọ́ ọláìdé ọlájíire àjàní ọmọ àdùkẹ́ it's my mother's name <laughs> it's my mother's name yeah. <laughs> thank you ma mi pẹ́ lẹ́kọ̀ọ́ gan ọlọ́run yes ma ẹ jọ iṣẹ́ wo lẹ ń ṣe. iṣẹ́. bẹ́ẹ̀ni. àwọn ah, of course ṣe rí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wo mi kẹ́ mi tì níṣẹ́. ẹ́ mi tí níṣẹ́. ẹ níṣẹ́. ẹ torí ẹ níṣẹ́ lọ́wọ́ kí lẹ fẹ́ fi bọ́ ìyàwó tẹ fẹ́ fi bọ́ oyún tẹ fẹ́ fi bọ́ ọmọ. ṣé toyún ọlọ́run ló ń bọ́ yàn ká tó sọ oyún inú èyí tó ń jẹ lójoojúmọ́ ẹ̀yin ò mọ̀ ẹ kò lè já àwọn yẹ́ ẹ̀jẹ̀ wọ́n máa máa fill up tó máa ma feed tó máa ma feed tó máa develop ẹ mọ tó gbé dúró báyìí jẹ kan ló jẹ tó fi dà báyìí má mi so ti iṣẹ́ e rí ti iṣẹ́ yẹn náà kì í ṣe pé mi fẹ́ ṣiṣẹ́ mi kàn fẹ́ iṣẹ́ tó máa ní mi lára ẹ̀mí ìfẹ́ ṣiṣẹ́ tó lè láyé so ti ẹ̀yin wá ni wọ́n bá mi wá iṣẹ́ sí kọ́mpìnì kan bed tester ni wọ́n ń pèsè yẹn hmm? bed tester. kí ló ń jẹ́ báyìí. ẹ ṣe ṣe rí àwọn iléeṣẹ́ tí wọ́n bá ń build bed tí wọ́n ṣe bed ibùsùn yẹn so ti èmi wà gẹ́gẹ́ bí ẹni tó máa máa test yẹ wò tí wọ́n bá ti build yẹ kalẹ̀ tán máa kàn sùn lórí ìkànnì tí wọ́n bá kọ́kọ́ ṣe bóyá two hours èmi tí wọ́n bá tún bid máa tún sùn lórí ìyẹn two hours so ti yẹn máa máa sùn lórí àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan two two hours tí n bá débi iṣẹ́ bíi eight àárọ̀ títí tó seven alẹ́ máa parí iṣẹ́ mi so ti yẹn yìí sìn I will finish my duty I will comot go my house yes a bed tester ibi iṣẹ́ yẹn yà yín lẹ́nu iṣẹ́ tó ìṣì gan ni o kéèyàn sùn lórí bẹ́ẹ̀dì kéèyàn tó sùn lórí bẹ́ẹ̀dì ṣé ẹ wá ni wọ́n ti wá mo wá wò pé tí n bá ti ń sùn lórí àwọn bẹ́ẹ̀dì yẹn tí ò bá ti máa jìn jù tí mo flat lé lórí mo mọ̀ wípé máa pẹ́ kí n máa polówó àwọn tí wọ́n á tún máa gbé mi sínú shamboard wọ́n máa gbé mi sínú pósítà wọ́n máa yà mí sínú bánà <laughs> sọ tí yéé sìn àwọn aṣọ ẹ̀ gùd gan ẹ má jẹ́ kó yà lẹ́nu torí tí èèyàn ò ṣe rí làwa máa ń ṣe èèyàn ni mi bẹ́ẹ̀ ṣẹ́wò mi o mi fi gbogbo ara kàwé I read thirty six books. bed tester yẹn lẹ máa ma ṣe ń sìn. ẹ Ọlọ́run fanbarika ṣe. òun lẹ fẹ́ fi fi bímọ òun lẹ máa fi tọ́mọ àbí. ó tó wá bó mọ ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo ẹyẹ ìdẹ́yẹ lónìí ó yẹ kó máa dá mi lóhùn mo tírèènì ẹ̀ gan ọlọ́run mi tírèènì oyún yìí lójú ọ̀gá tó báyìí ṣe rí tó bá bímọ àdúrà mi ni wípé kò tiẹ̀ jẹ́ méjì tó ti yẹ yín kó bí bèjì kí kẹ́hìndé kò ní òbí bèjì kí kẹ́hìndé bí kẹ́hìndé kó tó bí táìwò mọ́ tiẹ̀ sábà kó ìlọ́kù ìlọ́kù ní bèjì ọlọ́run yọ̀ǹda bíi mẹ́jọ fẹ́ lomi ọbí méjì méjì ọ̀nà mẹ́jọ sọtì ẹ̀yìn ẹ̀yìn ti bóun ní méjì tó náà bá bí méjì ṣe mọ̀ pé return of kínní kan nìyẹn return of èjì rẹ èjì rẹ padà dé so ti yẹn ẹrí mi máa ń ṣayé gan bẹ́ẹ̀ ṣe wò mí ọmọ gbajúmọ̀ ni mi jayé jayé ni mi tí n bá bímọ yìí èrò máa pọ̀ gan máa jọ yín lójú ládùúgbò yìí ọlọ́run mi ìdá ní disappoint yín tá a bá wá wo wájú tá a yẹn tá a nǹkan kan ṣe sí mi ìgbà kí n ta gold ọrùn mi but ah ó important sí mi owó ńlá ni mo fi ra sliver ten wo yìí spawn something ni kí n yín bọ̀ tí n bá ní kí n ta ọlọ́mọdé kojú ti gbajúmọ̀ èyí náà lè máa yá wa lówó ẹ̀ tá a máa fi ṣènáwó tí ẹ bá wá sún ìtọ́tún tẹ̀ ẹ̀rìn sọ́sí tẹ̀ ẹ̀rọ owó ṣe ní gbogbo àwọn kúchìchì àyè adé páàkì wọn á lọ tàwọn ṣáàbò ẹ torí mi fẹ́ pé léré kékeré tí mi bá pé ṣáìdì òṣùpá fẹ́ pé làgàtà ẹ tàbí kí n ránṣẹ́ sọmọ ìbàdàn yẹn kọ́rẹ́ǹsì mo sábà torí orí ariwo lórí mi tẹ̀ ń wò yìí mi máa ń ṣayé gan tí n bá mu gúdà dojú ibì kan tí n bá mu gúdà dojú ibì kan tí ó bá ti ń wọ twelve bottle twelve bottle máa ṣẹ̀ṣẹ̀ rántí pé mo fẹ́ tọ̀ <laughs> mi máa ṣayé gan. ẹ wo ẹ wo ẹ ṣe ẹ ní sọ̀rọ̀ ṣe àrími tẹ́lẹ̀ dúró yẹn ó ti dà ẹ má wulẹ̀ jẹ́ kí èmi ta àwọn nǹkan tọ̀dọ̀ mi àwọn nǹkan ti lè tọ̀dọ̀ yín àbí ṣe bẹ́ẹ̀ yín ṣáà nílé. ṣé àwọn eh, property eh. ẹ wò mọ́ mi mi kàn ṣe chair sílẹ̀ ní mi tí ì rínú ilé kankan kò ṣe ah. mi tí ì nílé. ẹ eh, nínú ilé rárá. ẹ mo ṣẹ̀ṣẹ̀ ń wò pé bóyá bíi ọdún méjì tàbí mẹ́ta torí mi fẹ́ gba ilé tó kéré ooru máa ń mú mi ìbótán máa ṣe mí torú bá ti pọ̀ jù mo wá ní ilé tó bá expand bíi three bedroom flat mo fẹ́ gbà ìgbà tí mo wà ń já ara kan lé ìjìnlẹ̀ ìwọ ló sọ fún mi pé ilé kan wà ní compound yín níbí èmi náà wá fojú inú wò pé ilé yẹn lè kéré fún èmi torí nǹkan ńláńlá ni mi máa ń jẹ mo wá wò pé ìgbà tó jẹ́ pé ẹ̀yin mẹ́ta ẹ̀yin òun àti Táíwò náà lẹ́jọ́ ń gbé ibi tèmi àti ẹ̀bá dẹ̀ ti jọ ń gbé ń sìn ibi máa tóbi gẹ̀yìn lọ tó ti yẹ ẹ máa bá wa san owó ilé tó wà ní compound ń bí ẹ̀yin dẹ̀ máa shift ẹ̀yin àti Táíwò ẹjọ́ máa lọ gbébẹ̀ torí mi fẹ́ gbébi tó kéré ibi tó bá establish tó ẹ̀ large ẹni mi fẹ́ máa ń gbé ṣe é ẹ ah! ní pinyekin ẹ ṣe ọlọ́mọ àgbà yín lẹ̀. ọmọ Kẹ́hìndé ọmọ Kẹ́hìndé ọmọ Kẹ́hìndé. màmá ẹ. ṣé ẹni tó mú wálé fún mi gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. Ah! <laughs> ọlọ́run ọlọ́run ọba o. Ah! mo gbà wọ́n ṣe mí lóòótọ́ wọ́n ṣe mí mo gbà mo gbà. ah kẹ́hìndé ṣé bí wọ́n tán bá tiẹ̀ ń péyàn ní àbí fún radarada ṣé bó yẹ kó ní tọ̀hún ó pa fún ẹ̀ mọ́ ni. tiwọn àti táíwò ò rí bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ wá ya ọmọ ìbànújẹ́ kalẹ̀ fún mi. Ah! kí ṣẹjọ yín. ẹ ẹ má bínú. wọ́n sórí inú ilé tí mò ń wọ̀ lọ yìí tí mo bá padà sí sitting room yìí tí mo bá rí àṣìírè tó gbéṣẹ́ gbẹ́ yẹn tó pè lọ́kọ yẹn tí mo bá rí nínú ilé mi wàá rí mi wò mí rọ. ìkànnì ẹdín méjì kì í bínú ìmọ̀ náà. kí ló dé ẹni ò lè béèrè pé ta ló fún mi lóyún ẹ ń béèrè ọkọ mi mo mọ́ kan wálé ẹ tún wá ń complain ẹ wò ó ìbí ìbẹ̀rẹ̀ wọn máa gbé. tí bá ṣe pé wọ́n dẹ̀ tẹ̀lé ẹ wá láti inú ilé gan bá ṣọpá bá yà ni àṣìléyà mi ò lẹ́gbọ̀n ẹ̀ máa ń ṣe. ẹ wo o máa tó ṣẹlẹ̀ wá wá wá kó tó lọ torí mi lè jókòó kí n bọ́rìn sí bí. tí màmí bá sọ pé kí n má fi ẹ mo ti rẹ́dí star rẹ́dí star rè ibi yẹn bá gba káàdì sí náà ní òtún ọmọ tó dùn rẹ wo wá wá bá mi sọ fún mọ́mì torí mo sọ fún ọ kí wọ́n tó wọlé lọ mo ló fàájì ni mí bóyá o lè rí bíi two k kan gbà lọ́wọ́ wọn kí n kàn fi mi bú ifọ́ bọ̀tù. ṣé mẹ́rin ti tó. ẹ ẹnu gbẹ ṣé o gbọ́ èmi abakúkú ní gbégbé ọmọ gbé ibẹ̀ ni yóò gbé ìyẹn bá sì ní tẹ̀tì ọmọ tẹ̀ ibẹ̀ lè tẹ̀ ẹ mọ nǹkan kan bó dé sí i lọ. kò sì ṣàṣìṣe níṣẹ́ Ọlọ́run torí pé alámọ̀ ire ni ṣùgbọ́n bó ṣe hù kójú ọ̀run funfun tó láyé dúdú oníṣàlàyé máa yọ ká tẹ́tí gbọ́ tí nǹkan bá wà ń ṣe bí ẹni ṣe bákanbákan. ẹni tó mọ wá náà ló lè mọ ni. Táyé kí ló dé tó jẹ́ pé orí tébùlù ìyàwó ẹ̀ wá yàn láàyò láti jókòó sí. ọ̀gbàgbà àtò ní ìgbà tó lè gbani ní. mo ṣe é kò máa ṣe bí onígbàlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àpàtẹ́mi náà débi tí mo bí lọ ìgbẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mo lẹ́yìn lẹ́ni kó o feel comfortable tí n bá wá ní kó feel comfortable ṣé orí tébù mú wá ní kó jókòó sí mi. ẹ fọ fún ẹsẹ. ṣé wọ́n bá mi lójú wọ̀ náà. ilé ilé ẹ o ẹ jẹ́ kọ́ ọmọlọmọ jayé ilé ilé ẹ kó fífi pẹ̀lú yín ni o. ń gbọ́ wo wo kí ni orúkọ ẹ̀ gan. nígà ẹ kàn wọ ẹ sọ. dìde lórí tébù kó jókòó sórí ṣíà. <laughs> ẹ yọkọ mi èmi lẹ gbé fún. Eh, eh, ìwọ ni mo gbé wá fún àmọ́ máa ní kó jókòó sórí iṣẹ́ eh, ah, àmì lè sọ. ẹ mamu mamu oúnjẹ yẹn kọ kó ní kọ ní. ẹ àmì orí tébù tó jókòó yìí ò dáa bó ṣe jókòó yìí tá àlejò bá wọlé nǹkan ọ̀tọ̀ ni tí wọ́n máa pè é. àmì tá àlejò bá wọlé àlejò bá àlejò ńlẹ̀ ni o ah, ah. ẹ̀fọ́mọ ilé o ti fọ́ fún yín nìyẹn ó ti fi fìrí ẹ má tún dà nǹkan rú o. má dá lóhùn o ṣíà ló pọ̀ yìí jókòó sórí ṣíà má jókòó sí eléyìí. ẹ kí ni mọ́ mi sọ. ẹ kó sí wàhálà mọ́mí wọn ní kẹ́ jókòó. a ní wọ ìwọ gangan gan ni kò jókòó sórí iṣẹ́ à. èmi kí n jókòó èmi ni kí n jókòó. ẹ wo ṣé nígbà tí mo dé bíbá ilẹ̀ kan tí mo tẹ̀ ṣé àyìn báyìí ó ṣe dòun. wọ́n lè rí i pé ṣé lọ́ọ́ gbẹ́ kòtò sílẹ̀ tọ́tẹ́ nílé lórí o. jíjìn ni tí a lè ya ẹ̀jìn ọmọ kan ṣìbọ̀ síbẹ̀ yẹn jọ. kí lọ jókòó. bó ṣe rí lórí. ṣáà máa ń dọwọ́ ń gbà mí ṣáà mami. <laughs> ee eh, eh, ṣe lè la máa ma sìn báyìí. ẹ má kàná ẹ má kàná ẹ lò bẹ́ẹ̀. ẹ ah, inú ilẹ̀ tó pẹ́ fẹ́ fẹ́yàwó fẹ́yàwó fẹ́yàwó ìyàwó rẹ̀ di sórí tó fi fẹ́ tó ń ṣe bákan mi ò fẹ́ o ẹ gbà bẹ́ẹ̀. ẹ àwọn ìyàwó mi inú mi dùn pé mo rí ẹ lénìí nígbà tí wọ́n lé o ti bímọ fún wa ní ìtí ẹ̀ ní choice ó ti dán kí n gbà ẹ̀ àmọ́ ńgbà tó tiẹ̀ wà ń bọ̀ láti wá mọ̀ mí lé ní ìgàn kí ló tó mọ̀ mọ̀ mí dání. <laughs> Ah, mi ṣe rí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi yẹn má dá yín lóhùn o ṣó ti yé yín ṣe rí nineteen seventy two tẹ́ ẹ sọ yẹn ẹ òun l'Abíọ́lá kú àmọ́ ikú tẹ́ sọ pé ó pa ṣé mo mọ̀ yẹn èmi ò mọ̀ ikú tó pa Abíọ́lá mi lè sọ pé ikú báyìí ló pa. malaria ni ah. orí ẹ ti gbalẹ̀. <laughs> ọmọ náà ń béèrè ẹ mọ́mì ṣé rí tọmọ tẹ̀ sọ yẹn ó lọ sí skul oh. ṣó ti yẹ yín sí èmi kàn ní pé kí n wá kí n wá mọ ilé kí n wo bí ilé ṣe rí ṣó ti yẹ yín nísìn àmọ́ nǹkan tẹ́ kàn máa ṣe fún mi báyìí bí ọ̀rẹ́ ni pé kẹ́ bá mi wá owó kí n fi wá wíìbáìrò ọmọláńké méjèèjì kẹ́ fún mi ló kí n fi gbà méjèèjì kí n lè fi kó ẹrù mi wá sí ilé ọ̀dọ̀ yín bíbáyìí pẹ̀lú ọmọ lágbá ọlọ́run lọ́la àjọmọdé ibi ibi la máa gbé ó lóun fẹ́ kó wá sínú ilé mi. ẹ má kà náà ẹ má àwọn ìdí fọ́ fún yín o ọlọ́run bó ṣe wà yẹn kò ní ìdí fọ́ yàn bó eré o ti like o ti accept ni pé ìyá ọkàn nìyẹn ẹ má dà nǹkan rú bó ṣe wà yẹn ó ti fọ́ fún yín yẹn dígbò olóun fẹ́ kẹ́rù wà ẹ gbà bẹ́ẹ̀ o. Táíwò ṣé ńgbà tó lo múyàwó wálé fún mi nísìn tó jẹ́ pé mo tún nídìí láti lọ wá òǹgbìn fún láti lè máa bá a kó tó yẹ ṣé o mọ̀ pé wàhálà ńlá ló gbé wálé fún mi báyìí. ẹ̀ ń blé àbí ẹ̀ ń complain ṣé àyẹ̀mọ̀ gbogbo ìwà ẹ̀ ń sìn tẹ́ bá bá gbé pẹ̀lú ẹ̀ pẹ̀ fún mi àbí ọdún kan oṣù mẹ́fà ẹ máa rìn dẹ́ gbogbo nǹkan ló ní code pípé èèyàn kọ́ haúsá ni tẹ́ bá ti mọ ti di tí nìyẹn ṣe rí network máa jápọ̀ gbà mí o máa rí bẹ́ẹ̀ ṣe ẹ̀ mọ̀ àtàwọn haúsá máa pè é máa pè nàkúánà nàkúánà nàkúánà tẹ́yọ̀ rẹ̀ ṣàwùsá ẹ̀ mọ̀ rú ẹ̀ àbúrò ẹ̀ ṣe wà yẹn tó tọ́ wọn bí àlàyàdà kó bímọ síbòmí ibi ló máa bímọ sí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wá ẹ̀ kó bímọ sọ́dọ̀ yín kẹ́ ẹ tọ́ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe tọ́ àbá ẹ̀ táyàn táyàn jú ṣóyè ọmọ inú ẹ wọ́n nu oyún ó ṣe wà yẹn ẹlẹ́dẹ̀ ni má ti kàn ni o ti lóyún. ṣe pé oyún kejì wà ní ẹ̀ báyìí. màmí tí má tún tọ̀ bàbá tún lóyún lóyún inú ẹ̀ ilé ọlọ́ra ni ilé ẹ̀dùnú tí má ti gbìn síbi àwọn tí ń so ni ó ti wù nìyẹn ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ mo fẹ́ kẹ́ tọ́ mọ inú ẹ̀ kó bí síbi kẹ́ tọ́ bẹ́ẹ̀ sùn táwa tayàn tayàn jù ṣó yé màmí ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹ lò bẹ́ẹ̀ ẹ lò bẹ́ẹ̀ lò rẹ̀ tì ó yá bèbè ìyá gbé bọ́dì fún ìyá ẹ̀. èmi kí n gbé bọ́dì. sàǹpù ọjọ́ wọn bóyá lọ. Ah! <laughs> mọ́mí bẹ́ẹ̀ fìlì ẹ̀ mọ́mí ẹ̀ wò ó ní kí n gbé bọ́dì. gbé bọ́dì. fún báàgì mẹ́ra. gbé bọ́dì. bóòlù ọ̀dọ̀rọ̀ tẹ̀lé ò ṣe. bí ọkọ mi mo ń jó nọ́sẹ̀sì o. o ń jó bí wèrè. mo ń jó gidi o ṣé yìí jùlọ mo ń jó gidi gan-an. o ń jó bí olóṣì. mo ń jó gidi kò mi ò lè ṣe. ìyàwó tuntun ìwọ ni mo gbé aṣọ ìwá fún ṣó ti yẹ mo fẹ́ kó bá mi fọ̀ ṣó ti yẹ torí pé kẹ́hìndé ó wà ní condition ṣó ti yẹ ń sìn mi wá fẹ́ kó tẹ́wọ́ mọ́ aṣọ yìí gidi dẹ̀ má ra àwọn aṣọ oníṣàṣẹ̀tì rárá àwọn aṣọ ọlọ́wọ́ ni kò fi fọ̀ tọ́ra àwọn aṣọ yìí máa ń káwọ́ dẹ̀ má tẹ́wọ́ mọ́ ṣó ti yẹ ń sìn tọrọrùn rẹ̀ kó má bàa ṣá. Ah. <laughs> ẹ wo ṣe rí ìbéèrè tẹ ìbéèrè yẹn Eh? ẹ ṣé rí kẹ́ tó di pé ẹ fọ aṣọ yìí ẹ sa ọgbẹ ìyẹn lẹ máa fi starch sí àmọ́ sìn ẹ lè fi starch sí mọ́ ṣó ti yé mi. aṣọ èwo jẹ́ kí n sọ kankan fún ẹ mo ń bẹ́ sọ̀rọ̀ sí i mo ní kẹ́hìndé eh. ẹ̀hẹ́ ó wà ní kọ́ndíṣàn kò lè bá mi fọṣọ kó tó bẹ̀rẹ̀ kí bí ọmọ máa kàn nítan ṣó ti yé sìn ìwọ náà lọ́dẹ̀ wà lẹ́sùn nínú ilé yìí wàá bá mi fọ aṣọ yìí aṣọ yìí fífọ̀ wàá fọ̀ tí ó máa mọ́. ẹ eh, ẹ wo ẹ jọ torí Ọlọ́run kí ló ṣe yín tẹ́ ẹ kó gàrú báyìí ẹ wo tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ nílẹ̀ ẹ má respect mi o ṣó ti yé yín ìyàwó ọkùnrin lèmi o bí kì í ṣọkọ obìnrin o ṣó ti yé yín ọwọ́ díẹ̀ díẹ̀ là ń fẹ́ má respect mi o torí pé ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ṣe ya gbogbo èké ìjọba yìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín lápá. Ah. Eh, ètò ìfẹ́ kó máa yé mi sìn ni pé eh, ọkùnrin ló fẹ́ wọ̀ wá sínú ilé àbí eh? ọkùnrin ló fẹ́ wá sínú ilé yìí. Eh, eh, obìnrin ló fẹ́ mi wá sínú ilé yìí. ẹ gé tiẹ̀ gé tiẹ̀ ẹ gé tiẹ̀. kí ló pariwo àwọn olótún jà. Eh. ìkìrẹ́ mo gbọ́ tààrin orí mi lónìí. kí ló ṣẹlẹ̀. mo gbé aṣọ ìwáwo pé kí ìyàwó tuntun bá mi fọ̀. woman sọ fún mi wípé ọkùnrin ló fẹ́ mi wá sínú ilé yìí pé obìnrin ló fẹ́ mi wá sínú ilé yìí imagine. lẹ́nu tiẹ̀ ṣé wàá òkè ṣá. kọ wa. ọkọ tèmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló fẹ́ máa fàárín fín náà ah, ah. ìyàwó lé ló jẹ́ náà nǹkan tí balẹ̀lẹ̀ bá dẹ̀ ti rún ẹ ló máa jẹ́. ọmọ ọlọ́ṣẹ́ ẹ̀yìn ọmọ ọlọ́ṣẹ́ òròjọ́ yẹn fẹ́yìn tẹ́lẹ̀ èmi ò mọ̀ pé yẹn ni simple as abc ọ̀rọ̀ ọdún eegun tẹ́mi bá mọ̀ pé ọ̀rọ̀ ẹdún eegun òun náà fẹ́ sọ ṣé bẹ́ẹ̀ máa ti múra látàárọ̀ nǹkan tẹ́ pé nílùú wa báyìí tọ́ máa ń jọba ọmọ ṣe pàlàbà pàlàbà pàlàbà pàlàbà nílùú wa kò síjọ tọ́wọ̀ egun òfìtọ́ wàá tún dàṣọ sẹ́yìn wàá dàṣọ sẹ́yìn báyìí ìyẹn ni kí ni kò sí wàhálà ẹ wò ẹ jẹ́ ká lọ múra kájọ máa lọ ah, ẹ wo ẹ jẹ́ kẹ́mi lọ kí lọ kí lọ ṣe ń jẹ aṣọ mi gbà mélòó la máa fi débẹ̀ wọ́n á gbà ẹ wo nílùú yín wọ́n á mọ̀ pé mú yàn wálé ṣé bọ́dọ̀ egun ni mo bẹ́ jẹ́ kí n ṣe ń jẹ aṣọ mi kí. ẹ ti gba wèrè sí nínú ilé ẹ ti gba wèrè sí. but one condition ni o sọmọ pé obìnrin ni mo gbà sọ fún tó reject ó kó bá mi fọ obìnrin dẹ̀ pọ̀ nínú ilé yìí náà. ìtumọ̀. ìtumọ̀ rèé o tóun ọba lè bá mi fọ o ṣe bá mi pe mọ́mì kí wọ́n bá mi sáré fọṣọ ẹ̀ kí wọ́n fọ wọ́ọ́rọ́wọ́ kí wọ́n dẹ̀ máa mi pírẹ́sì ẹ̀ ìgbà mélòó. mọ́mì wo ìyá àbejì tèmi kó máa bẹ fọṣọ kódà pórí ẹ ò pórí ẹ ti dàrú. alẹ́gbàrú mi ti ṣí kó gbà báyìí mo gbàgbá náà ẹ̀dùn ọ̀nà kí lójú òrìrí pé kí n fi ìfẹ́ ìfẹ́ ẹ̀ kí n dẹ̀ kó wá sínú ilé màmá ẹ̀ kájọ máa gbé ńlọ́fà wàhálà yìí o láti tún bá mi fọṣọ. Same, ni mama, máa fi agbára in my in my head mama was cloth like like I can never I can never ibi tẹ́ máa bá nìyẹn ibi tẹ́ máa bá nìyẹn. Ejima ẹ̀jẹ̀ àfàrà ọ̀rẹ́ mi ṣó ráwọn plantain planter wọ́n máa ń kọ́ plant ara wọn ná sórí plantation ṣó gẹ́tì ọ̀rọ̀ mi bẹ́yẹn ṣó rí tí èèyàn bá wà láàyè ẹ́ ó máa ń kọ́ plan aláìfà rẹ̀ ná ṣó gẹ́tì ọ̀rọ̀ mi tó bá wọn kọ́kọ́ plan ayé ẹ̀ ẹ́ wàá kọ́ wò pé òkè tí n bá gbé báyìí ṣé kò ní affect mi ṣé tí n bá gbà báyìí ṣé kò ní ṣé kò ní disturb life mi o oh, understand ọmọ bẹ̀tà ṣó mọ̀ pé èmi àti ẹ bá ṣe wà yìí àtẹni mẹ́ni kò tà tànà mànà èmi àti ẹ wà àti wà àti pẹ́ o mọ̀ pé àti kékeré la ti ń bọ̀rẹ̀ wa bọ̀ o ti understand bó ṣe wà ó yẹ kí wọ́n gan kó ní plan fún life ẹ̀ jọ kí ni nǹkan tó fẹ́ fi live ẹ̀ ṣe gangangangangangangangangan bó ṣe wà because bó ṣe wà mí kan lè máa wù ẹ́ torí tó máa bú ẹ̀mí náà bú tó bá dẹ̀ bú mi ìwọ náà bú ẹni tó bá dẹ̀ bú ẹ tó bá dẹ̀ bú mi máa para ó dẹ̀ mọ̀ pé bí ṣe wà yìí góò ni mi gbọ́ mi ìgbọ́ kọ́ máa kọ́ bàbí kan jẹ́ ìwọ gan. ìlú ààbò wọn bẹ̀rẹ̀ kí wọn sáàmù. Ah. Ah, so ọ̀rẹ́ ìjọmọ tó ń gbéṣẹ́ lọ́gbà ẹ̀. so gbogbo nǹkan tí mò ń sọ ọmọ ilẹ̀ ló fẹ́ fi response mi. ó ṣeré ni ó sọ̀rọ̀ straight now. Ah. torí ká ló fẹ́ ṣe fún ẹ̀sìn màkànnà kó wá bá bí blade kan tuntun kó gbá ẹ̀ mú báyìí ó yẹ wàá máa ṣe kí ni wàá gbá mi lẹ́sẹ̀ wàá gbá mi lẹ́sẹ̀ wàá gbá mi lẹ́sẹ̀. Ah, ọ̀rẹ́ mi ṣé wọ́n dín sí sí lórí ẹ̀ ni kí ni ìtumọ̀ yẹn ṣé o fẹ́ máa fún mi punishment ni. mi fẹ́ kó sojú abẹ́ ń kò lórí ẹ̀ tìṣí ló ń ṣe ọkàn bẹ̀rẹ̀ àwọn plantain planter wọ́n máa plant plantation wọ́n máa plant ara wọn sórí ẹ̀ wọ́n máa ṣe plantation kí ló kàn mí pẹ̀lú gbogbo plantation mo jọ mọ́ lọ́gẹ̀dẹ̀ lójú ẹ̀ alága bá mi sọ wá mi sọ̀rọ̀ straight kí ló kàn ẹ̀ pẹ̀lú mo fi ejima ejima ejima Oya yá jẹ́ kí n wá bọ́ọ̀sì lónìí jẹ́ kí n já ẹ̀ tán sórí ìdí àtìtumọ̀ tó fa làbárí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ni wípé bó ṣe wà ìwọ gan o kì í ṣọmọdé mọ́ nínú gáréèjì ó ti mẹ́nu bẹ̀ ó ti mójú bẹ̀ ṣé kò yí ẹni ee gba yọmọ ayé gba yọmọ ayé ó ti yẹ ẹ ó ti mẹ́nu bẹ̀ ó ti mójú bẹ̀ ìwọ gan bó ṣe wọ yẹ kó o ti ní bọ́ọ̀sì bíi méjì àbí mẹ́ta tó yẹ pé ó máa máa ṣe kíni ó máa dìnífà fún wọn pé ó yá èjì ọ̀gá mi ta lé ó yẹ kán ti máa ká sókè fún wọn náà yes na ìwọ gan ò ní láti máa pé òun ìgbà mélòó ló fẹ́ ṣe yẹn dà tó máa máa ka sókè tó máa máa ka sókè ó yẹ kó ti máa ka sókè fún wọn náà ó yẹ kó tiẹ̀ kéré jù bó ṣe wà yẹn ó yẹ kó ti ní mọ́tò bẹ̀rẹ̀ bíi méjì àbí mẹ́ta nínú ọgbà yẹn ó ṣàmọ̀ bóyá ń lọ náà ó mọ̀ pé mi ọmọ ògbóró lèmi ọmọ ọgbọ́n lèmi wọn fi ń nù mí mo máa ń jẹ́ fúnra mi ni ṣé ò mọ̀ ni ó yẹ kó ti ní mọ́tò ó ti kéré jù wá ti ní kà àbí méjì àbí mẹ́ta nínú ọgbà yẹn tó bó ṣe wà ẹ́ sìn lẹ́yìn kí wọ́n gan ṣe kí ni kó ọ́ọ̀zù kó ọ́ọ̀zù kí wọ́n gan ògbókè tí ó bá tiẹ̀ ju bẹ́ẹ̀ ẹyọ kan tó ń kàn máa pe èjì máa o tí wàá lé ọ̀gá mi ó yá o owó dìlífà lélẹ́yìí o tí ó gẹ̀ẹ́tì ni. ṣùgbọ́n pé látọdún tí mo ti mọ ẹ̀wò sọ ọlọ́gbọ́n rẹ. ọgbọ́n máa yanú àṣìírí ńgbà mi ṣó mọ ni. ìyanu ẹ láàárọ̀. ẹ̀ẹ́. jọjọjọjọjọjọ ẹ dúró ná. kí ló ṣẹlẹ̀. tán ti kọkọ ẹjọ́ kan wèrè síbí tó nǹkan mọ́tò ẹjọ́ kan ẹ̀fà sìgá òfò èwo ló dé. ṣọkọ ẹ. it is my motor bẹ́ẹ̀ ni mẹ́tẹ̀ ẹ̀ mẹ́tẹ̀ ni mo rà. ṣùgbọ́n pé mo gbé wá sí gáràjì nígbà tó ń wá ẹ lẹ́kọ̀ọ́ mo gbé wá sí gáràjì tó bá tẹ̀ wá rọkọ̀ síbi mi ló wá fẹ́ máa bùkà ṣe jẹ́jẹ́ o. wọ́n mú mi dé gáràjì kò sọ pé kó oríṣẹ́ jù lọ ṣó ti yé ọ ti wà lẹ́kọ̀ọ́ ti pẹ́ owó èkó ni mo kó wá sí ìlú yìí tí mo fi wá ra mọ́tò mẹ́ta arú eléyìí ni mo rà. ó tẹ ọ̀nà èdè ẹ̀ èkó. èmi ra mọ́tò ni mi ra mọ́tò mi dẹ̀ tó fowó ra tọ́ọ̀n ní gáràjì tọ́ọ̀n dẹ̀ kàn mí ẹ̀ bá mi gbọ́ mọ́tò mi lọ. bàbá mi lọ́wọ́ ìwé rẹ̀ ọkọ mi lọkọ yìí. Ah. báwo lọkọ fẹ́ gbà. ọkọ mi lọkọ eh, mẹ́ta ni mo rà. Eh, bàbá ah. èkó dàbí kí aláyé kí ló ṣẹlẹ̀. ó mà ṣe kẹ́ mi ra mẹ́tì sí gáràjì ṣó ti yẹn sìn wípé wọ́n máa bá mi fi gbé tọ́ọ̀n tọ́ọ̀n wá kàn mí wọ́n ti ń pè wọ́n wípé wọ́n wá gbé tọ́ọ̀n àwọn eléyìí jókòó sínú ọkọ̀ wọ́n fa sìgá wọ́n lo kárátọ̀ òsì nínú ọkọ̀ mi wáyìí Eh, bàbá èkó dà kí náà pè ọkọ̀ wo lẹ́ ń sọ lórí mo understand nǹkan tẹ́ ẹ sọ mi. this is motor this is my motor. ṣé ẹ ya wèrè lábẹ́ ṣe wèrè lábẹ́ síwìn èwo ni nínú mẹ́rẹ̀ẹ̀ta èwo ni. for what reason. ṣe ẹ wo ẹ ṣe ẹ wo nọ́mbà ṣá tàbí ẹ wo ọkọ̀ ẹ wo kọ́lọ̀ tó eh, ṣe. kí ló bá fà nínú ọ̀rọ̀ yìí. ọkọ̀ ìjọkọ̀ yín ṣá ah. àbẹ́fẹ́ sórí burúkú ṣá ṣé ìyàwó ti wà ní gáréjì ni ẹ wá ẹ wá ó dàbí ẹni pé ẹni pé gba gáréjì tẹ ẹ jọ ṣé ìyàwó ti wà máa bàjẹ́ tòwá kọ́ ló lọ ẹ ti yàwó ẹ. Táíwò I still tell this my mother. orí ìjà mi ẹ ṣí eré ni ṣé àwọn àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí mi. ẹ̀jẹ̀ mọ́tò yìí ẹ̀ but I don't know say it's not my mọ́tò. Ah, mi ò mọ̀ pé mọ́tò mi kọ́ yìí. èjì rẹ̀ èjì rẹ̀. Don't do that. Don't do that. ọ̀rọ̀ ọjà àwọn ò tiẹ̀ yéèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé ní gbogbo ẹ̀ kàn tutù èyí tá a kó sílẹ̀ àáríta èyí tá a tà síta àròwó gbà ah! èmi kẹ̀. ilé ni mo máa wá o mi ò tiẹ̀ lè máa ṣe wàhálà à ń lọ máa bọ̀ láì mú nǹkan kan wọlé àfi kọ́lọ̀ ń ṣàánú wa ara jẹ jẹun lágbára ọlọ́run ebi ò ní pa wá. ó dáa ó tó kò burú kò bá mi. wo ti burú jàre ẹ dáhùn jàre. ó dáa kò burú. ó ti burú kí ló ṣẹlẹ̀. Ah, ah, kí ló dé gan-an. Ah, ti ṣe kojú ẹ̀fọ́ o ṣáà rí i pé mò ń báyàn sọ̀rọ̀ lórí. ṣé mo dúró sẹ́yìn ẹ̀dẹ̀ ìdúgbò bá sọ̀rọ̀ náà dẹ̀ ẹ̀ fi tẹ fún kúrò sẹ́yìn náà. nǹkan ń ṣe ẹ ni. ẹ wo afa ni báyìí sọ. èwo ń bẹ. ti bọ́ọ̀sì mo sọ fún yín. ẹ ṣe bí mo lẹ ti dẹ́ ẹ lóhùn mo ti ní tó bá yá màá bẹ wa. nígbà wo. Ah, ah. ngbà ń bá rí náà ni. lọ́jọ́ lọ́dún wo nìyẹn. tẹ́ẹ̀bà ní kọ́ tábẹ́ ní kọ́. Eh, kí lélẹ̀. Eh, kiri. táíwò. kiri. àdá. Eh. gbogbo gbogbo gbèsàn gbèsàn gbèsàn. gbèsàn. wàá gbèsàn yín. ẹ ẹ eh, má má ṣeré kéré. Ah, eré ta ló máa ń ṣeré. èdè eh, òdìdí ẹ o. níbo eh? àwọn bí mi ò ṣeré mo mí yẹn ṣé mo mo fún yín ní ọ̀sẹ̀ kan tí mi ò bá rí bọ́ọ̀sì yẹn mm. ní gbígbé ní yá ní kíkó láàrin ọ̀sẹ̀ kan ah. tẹ́ ẹ bá jí ń jọ yẹn báyìí tẹ́ ẹ bá rí orí lọ́rùn yín ègèrè èpè ah. ló máa lè. ayọ má ṣe bẹ́ẹ̀ ṣe máa àmà wa bó jẹ ní yíyá bó jẹ ní jíjí máa wà ṣe bí bọ́ọ̀sì ni owó bọ́ọ̀sì máa wà. ẹ ṣáda mọ́tì yín ni. máa wà máa wà àwọn yẹn tẹ́lẹ̀ adé ti kọ̀ lọ́tọ̀ mẹ́ẹ̀ wọ́n mi ti ní bọ́ọ̀sì mẹ́ta mẹ́rin mẹ́fà márùn mẹ́fà àwọn ogun mọ́tò ṣe nà ó ẹ̀rẹ̀ ndú ẹ̀rẹ̀ wò mí ẹ̀rẹ̀ lówó ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ dámúlò. mi ò ṣeré o. àní màá wọ wo ṣe é ṣé bí kò ti ra bọ́ọ̀sì ni. mo mọ tó ṣe yín ya kò mú ní kí n má ra bọ́ọ̀sì ẹ̀ fún mi tí má gbórí kò mú òde mi sí ẹ̀yìn ajá. ìrọ̀ má ṣe bẹ́ẹ̀ o. mo ní wọ́n ń lọ. má bínú owó má dáadáa nínú má lọ fa gbọgbọn o má bẹ ẹ wọ́wọ́ o má lọ fa wàhálà mo ti ní màá bẹ wọ́wọ́ má wà ọ má ṣe wàhálà o. ẹ ah, ọlọ́run ọba nírú ayé wò lélẹ̀ báyẹn. alámọ̀lọ́run tó mọ rí ajá lálàmọ̀ ire àmọ̀ kankan tó mọ kálukú ayé alámọ̀ lọ́rùn tó mọ̀ rí sẹ́ àní wípé alámọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ̀dí tó fi mọ́ wa bó ṣe fẹ́ kárí. ẹ má má dá lẹ́bi ọ́ àmọ́ kókó. mi. ẹ má má dá lẹ́bi àmọ́ kókó. àkúnlẹ̀. àlàyé olódẹ́bí wẹ̀ olódẹ́bí wẹ̀ olódẹ́bí wẹ̀ èló lẹ ní kí n mú àwọn. Ah, five million péré náà. ah wọ́n mi five million pọ̀ ọ̀ jẹ́ fún yín three. three wa ok. Ah, ọ̀dẹ̀ ló wà ok ìwọ ló ìwọ ló nílẹ̀ ni. báwo ṣe fèmí lẹ kó jẹ́ kí n bá sọ̀rọ̀ owó. ẹ fi yẹn lẹ máa bí wọn bá sọ̀rọ̀ ó máa tẹ́jú mẹ́rin díẹ̀ mi máa tẹ̀jẹ̀ fún yín o. wọ́n má dá lóhùn o má dá lóhùn ṣé o rí i pé mo ti ṣiṣẹ́ sórí ilẹ̀ yìí. ah no mọ́mì bó ti ṣe wà yìí eh. mo máa wo dànù máa kọ́ nǹkan tó wù mí sórí ẹ̀. ó ṣe ọmọ ọpẹ́ ó máa wọlé tiẹ̀ ẹgbọ́n bọ̀bọ̀ yahoo boy ẹ̀ níbo lè wà yẹn mẹ́gà sọ̀ fún wa sanwó àwáyé wo lálẹ́ yìí ó sọ̀ fún ẹ. Táíwò Táíwò gbé ẹnu ẹ sàn bí mo ṣe ń sọ yìí. kó mọ́ ọtí máa jẹ o tí mi ní abọ́sùn ẹjí o. o ò ṣe bẹ́ẹ̀ mi ṣe ní four million jọ. wọ́n mi mo ti sọ pé etí mo nílò three million ló wà lọ́wọ́ mi. bọ́bọ́ ṣọ́wà lẹ̀ three million. no transfer ni màá ṣe fún yín. transfer. Taiwo, má jẹ́ n bá ìjà o kí ló dé o ò dẹ̀ jẹ́ kémi bá sọ̀rọ̀ náà. mo three million. ẹ má tó bá ṣe máa ní ẹsìn màá máa máa ṣèjẹ fún yẹn máa rí mo ti wọ mo ti gbọ. ọkọ mi three million yẹn kiri bóyá kò bá mi ṣe ní four. omi iye tí mo ní nìyẹn iye tí mo ní nìyẹn. níbo rí i pé mo ti ṣiṣẹ́ sórí ẹ̀. màámi ọlọ́run máa wọlé yìí níṣẹ́ aráyé wo bí èèyàn yìí kò sọ àlà three million àbí ṣé wọn àná ìbàdàn àkókò wa cash. no tí n bá ti rí ìwé ilẹ̀ ni máa kówó lẹ̀. ìwé ilẹ̀. ọlọ́run mú ẹ ìwé ilẹ̀ tó sọ yẹn ọwọ́ tèmi ló wà. no problem. tó bá dẹ̀ ti sọ owó fèmí èmi àkówó ilẹ̀ fún. wàhálà yìí wa ṣó láàkì lè mi ò fẹ́ eléyìí lásán ti tó mi. mo lè bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ kọ́ta fún ẹ aláìwo bí tọ́wọ̀n bá gbàgbé ọ̀rọ̀ wẹ̀lẹ̀ máa káwọn bọ́ọ̀sì ọmọ alẹ́ wọn máa ṣí wọn dìkó mẹ́ wọn máa wọ́n àtàgbẹ̀ fún ẹ mẹ́. eléyìí ti tó sábà lè lọ. mo dá lóhùn ṣé yàrá ìyàbà bẹ́ẹ̀ ló kọ́lé. ládùúgbò yìí o fẹ́ ta lé onílé wọn bí wọn rí máa ta wọn mú ẹ̀wọ̀n ló máa kú sí àná máa ṣe transfer tí n bá ti rí ìwé lẹ̀ tí n bá ṣá ti rí ìwé lẹ̀ ó kéré gan-an. ọwọ́ mi nìwé lẹ̀ nípa máa kó fún ẹ pé kí ló máa ṣe owó sí mo ti sọ fún ẹ pé màá fún ẹ lówó tí wàá fi ra mọ́tò ẹ má ní ilé ayé mi lára ṣé bówó tó máa fi ra mọ́tò tó fẹ́ lò ní gáràjì ni. ẹ̀ẹ́n mo ti ní màá fún ẹ má ní mi lára. ẹ ọmọ ọgbẹ afa kí ló ń lọ ọmọ kan ẹ sórí fifty bay mẹ́ẹ̀. fifty bay káwọn ọgbẹ́ ẹ̀sìn wẹ̀ pé mo ra talẹ̀. aládùúgbò àti talẹ̀ yìí o ṣé a ti gbọ́. ọmọ ọgbẹ́ ṣùgbọ́n ta mọ́tò yìí ni. ẹ ọmọ kan mo ti ẹrù kankan ni òbí àkókò fún wa nígbà five hundred thousand kó gbé mọ́tò ilẹ̀ fún wọ́n dá lóhùn ní torí pé mo wá tẹ̀lé yín wá lọ́wọ́ ẹ̀rọ tó bá rìn lọ. ojúmọ́ oníṣòwò. lọ́dọ̀ àwọn ojúmọ́ ọmọ yẹn mi ò fẹ́ yẹn o wàá bí kí ló ń ṣe ẹ ṣé kó máa yí ẹ náà ìwọ ìyá ni ẹ mo kàn ń lo ẹ̀bẹ̀ tó polo experience mi. ẹ mo package ara mi ni. mi ìbẹ́ agi o goose to goose èyí tí wọ́n mọ ẹgbẹ́ ìwà ẹ̀ wọ́n lè tẹ̀ mí ní ọ̀kan fi ṣe mi kò fẹ́ ṣàlẹ̀ kankan lè ṣíde mi kì í dojú kò bẹ tàkù sí wàhálà ń gbà. ni gbàgbé o. obìnrin lèmi náà o àyẹ̀kọ́ yìí ẹ. òwúrò obìnrin ni ẹ. ẹ̀yẹ kò yí ẹ náà. obìnrin ṣé òṣàlọ́lá òṣà ẹ̀ kò sá mi o. ní ọgbà yìí màá ti kí nígbà yẹn lójú sí. àmà sí àmà sí. o ṣe ṣé mi bí o bá ṣé mo bínú ṣé mo bínú gbà yẹn. ẹ kọkùnrin náà ló ṣá mi ẹ̀kọ́. ló ṣá ẹlẹ́ẹ̀kọ́ débi náà ṣá mi ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ péré ni o tó bá tó bá lọ sílẹ̀ méjì tí mi ní láìkí ẹ o. òní dúró ó yára rìn. ẹ ọmọ mi three night nurse yàrá yà wọn. Eh, eh, eh, gbàgbàgbàgbà ọ̀gbẹ́ni gbẹ́nu sí i gbẹ́nu sí lórí àti. kẹ́hìndé wíṣọ àwọn bílíì bìlí èwo lóde gan mi sọ fún ẹ mi ní mi ti dúró bílẹ̀ ní kọ́rídọ̀ mẹ́ẹ̀ mi kọ́ rẹ mi kọ́ Lagos boy ó dà pé orí ẹ dàrú. jẹ́ kí n sọ kankan kan fún ẹ torí ẹ ó ti tó bí oṣù méjì tí mo ti ń gba wádìí fún ẹ mo ti ń mu gbogbo nǹkan lẹ̀ mo ń mu gbogbo ẹ̀ lẹ̀ mo mú sàkọ̀tún mo mú sàkòsì wípé kí iríbì kan dẹra mi sí ó dẹ̀ ń lera ó dẹ̀ ń lera gbọ́dọ̀ tẹ̀yìn bá bímọ kan ṣé kò ní ṣe mí mọ́ ni ṣé ẹlẹ́tì kan lọ fẹ́ sọmọ mi dání àṣẹṣẹ ràpá wa àṣẹṣẹ jọmọ ṣe ràpá àṣẹṣẹ mọ ṣe ràpí àbí báwo. Lagos boy kiss your canvas. èyí tó sọ fún mi ni pé gbé bọ́ọ̀dì ẹ̀ kúrò níbà. gbé bọ́ọ̀ wá sọ yẹn jọ má sọ yẹn. mo ní wọ́n kọ kúrò níbà. káyọ̀dé jẹ́ kí n sọ kankan fún ẹ sọ ti yẹ. ìwọ náà mọ̀ wò pé ọkọ̀ tí mo ní ń gáràjì torí ẹ̀ ni mo fi rà. sọ ti yẹn sì ọkọ̀ mẹ́ta mi tó bá tó ti ti tọ́ǹ tó lọ dé ìwọ náà mà kókó wọ yẹn fún náà. Ah! mọ́tò wèrè wo ló ní àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ ìwọ tó ní mọ́tò kankan bí báyìí ìwọ fi mọ́tò onímọ́tò ìwọ fi kó mi jẹ èmi èmi èjìmá two lọ́wọ́ sílẹ̀ wọ́n parọ́ fún mi. ọ̀rọ̀ àmọ́ tó ṣẹlẹ̀ kẹ́hìndì àríwó eléèrí adẹ̀fín dẹ́rù pọ̀ lọ́rọ̀ ni so ti yẹ ń sìn of course so ti yẹ sórí tí n bá sọ pé mi níkọ̀ tí mo bá lọ́kọ̀ mọ̀ so ti yẹ a máa ní nǹkan bá dé ìfẹ́ ló ṣe kókó jù mo lè má lọ́kọ̀ kí n kàn sọ fún ẹ wípé mo lọ́kọ̀ àwọsà níbi kan tí mo ti ń pa owó tí mo fi ń fún ẹ ẹ ìwọ ọmọ sí èèyàn náà. ó wúlò fún mi mo wá máa lọ. káyọ̀dé má sọ ọmọ mi lélétí kan náà èjì rẹ̀ má sọ ọmọ mi lélétí kan èjì rẹ̀. Ah, ah, mo ti fọ ọkọ mi yá wà máa lọ. Kẹ́hìndé Kẹ́hìndé Kẹ́hìndé kí n máa lọ àbí kí n gbé bọ́dì nìyá àbí Kẹ́hìndé ojú tó máa ní o gbọ́dọ̀ sọ pé òun máa ní mọ́ o àǹtí ẹ̀yin náà lè bá mi dá sọ́rọ̀ ìyá ebo bí ilẹ̀ yìí náà nà èjì rẹ̀ àyè kí n sọ fún ẹ àmọ́ sí yẹn nà. kó sì kúrò níbẹ̀ má wọ ó ṣàrọ̀ kùtùkùtù. èjì rẹ̀ mo ní gbogbo màá lọ ṣọ́ra ẹ̀ má lọ o mi ò yí tó kùtù kùtù tiẹ̀ Lagos boy má lọ. èjì rẹ̀ èmi ojú tó máa ní ọgbọ́n lọ sọ pé òun máa ní mọ́ ọ ṣé ti yẹ ẹ sìn oṣù ọjọ́ kan yìí tó ti lè alámọ̀lọ́run tó mọ rí àjàlá làmọ̀ ire àmọ̀ kankan tó mọ̀ kálukú ayé. alámọ̀lọ́run tó mọ rí sẹ́ àní wípé alámọ̀ ire ni ó ti mọ kálukú bó ṣe fẹ́ kárí ó sì mọ ibi tó fi wá bó ṣe fẹ́ kárí. ẹ má má dá ẹbí o. ẹ kúlé màmá ẹ. káàbọ̀ ẹ má má dá ẹbí o. àtúnlẹ̀ yàn káàbíkì. káyìndé ṣé ah, ah, o fẹ́ ṣe oníbàárà ní oore ṣé ó di dandan kó mú wọn wọnú ilé ni ṣé bí wàá dẹ̀ jẹ́ kán dúró síta kó dá wọn lóhùn. ṣé mo wọ́n ni. Ah, mo mọ̀ wọ́n dáadáa mo máa ń rí wọn máa ń rí wọn níbi tí wọ́n ti máa ń tọrọ bára yẹn mo máa ń fún wọn lówó gan. ẹ ṣe bí tọ́wọ́ wà lẹ́nu iṣẹ́ nìyẹn. ẹ nísìnyí wá ń kọ́. màmá ẹ̀ màmá ẹ̀ hmm. ṣé mo wí pé ẹ kúkú bí mi pé ta ló fún mi lóyún àbí níbo mo ti róyún bàbá tinúkẹ́lẹ̀ ń wò yẹn kò yé mi ni. aláláàánú mi rèé ẹ ṣe rí i pé mi ò ń béèrè owó lọ́wọ́ yín mọ́ ẹni tó ń tọ́jú mi sì ni ìyẹn ó ló fún mi lóyún. kẹ́hìndé good luck àbí kí ni. ẹ ẹ ta ni ṣé Lagos boy màámi ẹ parọ́ o bàbá ńlá olórí burúkú ni bọ̀bọ́ yẹn ẹ wo kò tọ́jú mi kò tọ́jú ọmọ mo ní láti ṣí sílẹ̀ kó máa bá ti tiẹ̀ lọ èmi ò ráyè orí burúkú rárá aláàánú mi lélẹ́yìí àwọn èèyàn rèé ó ló ń tọ́jú mi tẹ́lá notice ẹ máa di kémi ò ń béèrè owó lọ́wọ́ yín mọ́ yóò ń gbowó búra mi ń gbowó gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ṣáà mọ̀ bóyá ń lọ ẹ tọ́jú mi lélẹ́yìí náà ó yẹ kínú yín máa dùn sí i ni pé yes mo ṣoríire. Ah. mama ẹgbẹ́ bọ́dì wa lẹ́gbẹ́ bọ́dì wa bí láì bẹ̀sẹ̀ ń wò mí yẹn náà bẹ̀sẹ̀ ń yà mí náà bẹ̀sẹ̀ ń yà mí yẹn sọ́ọ̀tì tẹ̀ fún mi yẹn mi láì kí ẹ ẹ wá o. Ah, àwọn èèyàn lélẹ́yìí o ṣó ti yẹ tẹ̀lọ́sọ gbọ́ gba bàárà bí kan ṣe kíkọ́ bí kan orí street mi mo àti mo ti ń ja ayé mi ṣe gbọ́ bó dẹ̀ ṣe wà yìí ó mọ̀ pé òun fìtì mi mo ti kó jẹ àwọn tèmi dẹ̀ pọ̀ lórí Facebook tó máa ń kú fáyé pé ọmọ ló fa ìgbà yìí bọ̀ bọ́ ilé ilé yìí kí ló ń ṣẹlẹ̀ gbọ́ mọ̀ kàn pé òun gan fúnra rẹ̀ tí bá ṣe gbé sára tí mo gbé jáde àwọn bẹ̀ pé mi gan mo gbọ́ ọmọ gidi bọ́ta ẹjọ́ tún lọ lọ́rùn. tí bá dẹ̀ tí bá ti lọ bínú bẹ́ẹ̀ mo máa ń gbọ́ pàṣẹ gbẹ̀kan ni wàhálà dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe jẹ́gbọ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe. mi láìkí ẹ máa gbòmí bẹ́ẹ̀ ẹ máa mi láìkí. ẹ ti bínú ẹ má bínú sà ẹ jọ sà ẹ wo ẹ jọ ẹ jọ ṣe eré lè tẹfẹ tán náà sí yẹn ẹ jọ sà bá mi bẹ̀ wọ́n. ẹ wo ẹ bẹ̀ o ẹ bẹ̀ o ẹ kúlẹ̀ kẹ bẹ̀ o ẹ má yẹ kó bínú lọ o ẹ má bínú sá ẹ wò sá wọn náà má bínú ẹ jọ sá ẹ bá mi pa náà kìíní yẹn. o ti mọ tí bá ti yanjú gbogbo iṣẹ́ yìí.

sómi ìrìn láì gbogbo ilé sóyè sí ẹ wo màmá bákẹ́bákẹ́ mo bínú tán bóyá ẹ̀ náà nà ọkàn àbí ah, bẹ́ẹ̀ ṣe sọ ẹ wò oh. tọwọ́ ìdájí lélẹ̀ sóti ẹ̀ sìn ẹ má rò pé bàbá kan ẹ wò omi ò tí wàá dáná o sóti ẹ tí bá máa dáná lásán tí bá máa kọ́ àwọn tèmi wọlé bàbá ẹ wọ́n pé ah, ọkọ ọmọ yìí lélẹ̀ sóti ẹ mò ń lọ támákì ṣẹgbọ́ ẹ máa. ìwọ náà ní sùúrù wọn máa dáná fún ẹ ń sìn wọn máa dáná wọn ń yẹjẹ kí lọ sóun ṣe fún na ogúnlọ lọ. o jàre bá gbọ́ sami jẹjọ jọba ń jọ bàbá bẹsẹ rí bóyá lọ nìyẹn o tó fi di tunu kẹ. ṣé ẹ̀rí kọ̀tẹ́ dálẹ̀ ẹ̀rí kọ̀tẹ́ dálẹ̀ ṣé lè náà tún ti ń lọ. wọ́n bá wa ṣe bí ẹni ṣe bákan bákan. ẹni tó mọ wá ló lè mọ ní ẹni tó mọ ní náà ló mo máa dárò mo máa ti kọjá ayé mi o kí lè léyìí gbanígbaní nìkan tí ẹ̀dá lè sáré ni o ìfẹ́ ní kẹ̀kẹ́ àgbáyé ṣe ìfẹ́ olúwọ̀run ni ẹ̀jẹ̀ àgbáyé ṣe o wo tí bá jẹ́ torí tiẹ̀ bí wọ́n bá dé báyìí màmá sí máa ń ṣe yẹn tọkàn máa ń wò bákan bákan ẹ̀ mi ò mi ò kún jẹ ara. mo uh, disturb ẹ mọ́nà. wọ́n ti sọ mi bá o màmá jẹ́ pé ọkọ̀ máa ń kọ́ máa ń bójú ká mítà sí yàn lára ni mi ò kó o wíri ẹgẹ o kó kiri ọ̀hún ọ̀hún. ọba àfojú ka mítà jù bẹ́ẹ̀ lọ tó o bá ṣáà ti fẹnu sọ anything ìyẹn ò kàn ẹ́ nà ìyẹn ò kàn anybody. gbàjọ kò sáyé bí o máa ń kàn láìpẹ́ yìí máa ń ṣe. ìyẹn ò kàn wá nà gbàgbé tiẹ̀ kíkọ́ dé báyìí kí n fẹ́ láyé mi kí n fọ́ pa bébí mi ká jáyé lọ àkó máa débi màmá ah. kó máa. a ní kò ní sùúrù wọn náà máa ní sùúrù. ó sì ah. yọrẹ. wọ́n ti sọ mi ò gbà èmi gán dé wàá mójú ara mi wá báyìí mo tẹ̀ ti rí confam mo ti wá rí confirmation so ti yọ ṣé lẹ́bù tó gbé rẹ̀ tirẹ̀ ilẹ̀ ń yọná lójú lọ́ọ́ yọná lẹ́nu àkọ́bí Ṣàngó ìgbà tẹ́mi fífi ẹ mi ìka ayé orí burúkú ayé ìfàlétè ìtútọ́ tó ń jẹ yìí òtítọ́ oníṣìgá sọtiyẹ àtẹlẹ yìí náà sẹ́ńtẹ́ olóyún fún rẹ̀ táńtà lọ́ọ́ máa ṣubú lẹ fún ọ̀fẹ́ sẹ́kẹ́ àbọ̀ tilẹ̀ dábí ọmọ nù àní ẹ̀jẹ̀ kọ̀ jẹ́ àní òmò kò mú èyí burúkú wọ̀ yóò kò buyọ̀ ọkọ̀ ọmọ yọ yín ẹ̀tẹ́mi máa bún ní five five naira lẹ́gbẹ̀ẹ́ títì ẹ bẹ́ẹ̀ ni ebi gáràjì ní ti ń gbowó jọ àrọ̀ lélẹ́yìí àrọ̀ lólóyún fún tọ́mọ gbé kọ́rùn lọ pati. ẹ sọ gbẹ́ẹ́ ni tó bá fẹ́ jẹ o ti yẹ ọ̀fẹ́ ni o sàárà ńlá wà á jẹ. irú ẹ̀ kí wàá kàn mí lábùkù tọ́lọ́kadà kan bá fẹ́ fọlọ́wọ́ ẹ̀sẹ̀ sí yọ̀mọ̀ sọ fún pé yọ kábùkù ẹ̀sìn débẹ̀ tó ti yẹ mi tiẹ̀ tìgbà tiẹ̀ wá. ọmọ méjì mo mọ̀ pé òsì ní kálíbà mi you are not my calibre tó ti yọ mo kàwó ṣe fún ẹ tó ti yẹ mo wá ní kí n fi lẹ́bù mi kí n fi rèsì ẹ ọ̀p mo wá rí i pé o ti jábọ́ o ti fọ́ ìkòkò òdì rẹ ti gbé lulẹ̀ tó ti yẹ nísìnyí ṣé kí n sọ fún ẹ torí ẹ mo lọ wá ṣèṣe kọ́pìlì wíwá kí n máa ṣe bed bed tester ṣó ti yẹ tí iṣẹ́ yẹn bá bọ́ sí ń sìn àwọn arọ tí mo ní kí n gbà kí wọ́n máa bá mi fọ ilẹ̀ẹ́lẹ̀ wọ́n máa fọ tiles ìníwọ́ sọ dọ́kọ̀ ṣó ti yọ ọmọ méjì ah wo wàá ṣẹlẹ̀ yànjọ́ ọlẹ́yà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wàá wá kérésì ìjọ kérésì mèsì yẹn wá sọ fún ọ àṣírí ìrì ọ̀wà tó sọ́wọ́ gbogbo aráyé níjọ́ ìtùnú àwọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìwọ mọ̀ wípé bí opó ṣe ń ronú ọkọ tó kú bẹ́ẹ̀ náà ń ronú èyí tí ó kù òkú hmm. ayé ni ẹ̀. èmi ló kú ayé. ọkọ tó kù fẹ́mi lélẹ̀. eléyìí náà wà kú bí èkú ejò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ní tiẹ̀ bẹ́ẹ̀ yẹn wá sọ ti yẹ ọmọ mi ń báwo ló yẹ wọlé. tí mi ti wọlé bí mi ṣe ń bọ̀ ní àwọn onú orulẹ̀kùn yìnyín máa fi kọ́kọ́rọ́ bọ̀ tẹ́ máa ń ṣe ibẹ̀ ni mo gbà ẹ́ńtà inú ihò tó gbà wọlé yẹn náà ló máa gbà tó máa fi lọ mú ọmọ yẹn nínú ilé mú ọmọ ẹ kó má lọ. mo ò lè mú ọmọ mi sọ ti yọ òkú ọmọ yẹn ti di tiyín jẹ́ kí n sọ fún ẹ̀yin lẹ́ máa tọ́jú ọmọ yẹn tó máa fi develop but mo fẹ́ wọ̀nù ẹ kò gbọ́dọ̀ ní cane leg kò gbọ́dọ̀ ní cane leg. wọ́wọ́wọ́ ọ̀gbẹ́ni oníjàǹkárù wa kí ni ilé ìkó sọ. fẹ́mi àti ẹlẹ èmi àti ẹlẹ lọ gbàgbé gbàgbé jẹ́ kí n bá ọ̀rọ̀ báyìí fàjà re ọmọ pé ọ̀rọ̀ bá ṣe bí ìwé àwọn ọmọ kékèké máa dùgbẹ́gbẹ́ àwọn ni èdè oníṣẹ́ ẹgbẹ́ ilé ìgbà. lẹ́kẹ́ mi náà wá sọ fún ẹ ara àrà lọ́mọ tó ṣe fẹ́lẹ́ dùn kó tó gbà kù lẹ́yìn tó wá rí bí ìgò ah. èmi mo ní ọmọ ìgbà. lẹ́mi àbọ̀ ọ̀dà ayọ̀ mọ̀. Ah, ah. mo ti rí èèyàn o. Lagos bọ̀ Lagos bọ̀ fọwọ́ bọ̀ yọ. ẹ bẹ̀ sílẹ̀ wọ́n sẹ́gbà bọ̀. má bẹ̀ má bẹ̀ fà pa. kẹlẹ ìwọ náà kí o gbòòrò orí ìwà àgà nílé ayé ẹ. wọ́n jẹ́ jẹ́ jọ́ kí n kọ́ fún ẹ eh. jẹ́ jọ́ kí n kọ́ fún ẹ eh. sọ́kà kọ́ wa ọmọ sọ pé ẹ̀ẹ́dẹ́sẹ̀ méjì ó ṣe bá kan eh. wo mẹ́ta lélẹ̀ yìí tí n bá gbé lè tí n bá gbé lè. ọbẹ̀ sẹ́kẹ́ àbọ̀ kí lọ́jọ́ bí wọ́n wọ́n ṣí ọ̀rẹ́ yìí tó ń ṣí ẹ̀rẹ́ yóò jáde kọ́ ìlú jáde kọ́ ìlú ọ̀rẹ́ fún ẹ. máa kọ́ lọ ìwọ máa kọ́ lọ. wọ́n mi ò ní jàjà jẹ́ kí n sọ fún mi ní jàjà wọ́n jẹ́ kí n lọ kádà wá. yes i will go bring hot glass kan. yes so ti yẹ máa fẹ́ kan eh. èmi náà máa mú kan. ok a jẹ máa bẹ̀rẹ̀. ó yà bá bá gbọ́ ìkà. Iko. ika so wọ jajẹ kí àti muslim ìsọlọjọ pàwọ níwọ níwọ lẹbi àti o lè lè mí rẹ wọlé jẹjọ rẹ agbára rẹ bọ agbóni fọwọ́ rẹ wà ní o ti yá ye. Ah! yeyeyeyeye ayé mi ayé mi ah! èmi á. ìlú náà ní sùúrù má ní sùúrù. Dr. Taiwo Babalala. Barrister Ọmọkẹ́hìndé gbẹ̀gbọ́n Babalala kí ni mo lè ṣe fún yín ṣé ẹ wá wo bp yín ni àbí ẹ rí wa ẹ mọ mọ ẹ o tó bá kọ́ ni tó bá sọ́dọ̀ báyìí ẹ̀sìn wákọ́ yẹn ní mo fẹ́ ṣe wáyà test ni kí n kàn wo bp mi kí n wo kíní kankan kankan ló máa wá kí mi lọ́fíìsì kí lẹ wá fún lé ni. èmi náà ní wá síbí báyìí mọ mo sọ fún mi wá sọfíìsì ẹ wá máa ṣe blood pressure mi ṣé mi ò deserve home visit ni. can you do without me. ṣé mi ò deserve home visit o lè wá bá mi lé àmọ́ ṣé ọ̀nà fèsì àdé tẹ. mi wà mi ì mú bẹ́ẹ̀ jà o mi ì wá bí láti wá ṣeré rárá for the past one week ni mo ti ń try láti get ẹ pé ṣé ká jọ lọ wo ilé ta fẹ́ rà fún mọ́mì. Oh. actually kò ṣe fault mi you know I've been so busy mo mo láwọn um, operations kọ̀ọ̀kan tá a láti attend sí and um, and láwọn emergency kọ̀ọ̀kan náà tá a attend sí kọ́ ló ń ṣàánú wá ni ọkọ tí mo máa ṣe ń tẹnu mọ́ fún ẹ nìyẹn pé ká máa ṣe check up wa lóòrèkóòrè nǹkan kéèké ló ń pa àwọn èèyàn lọ ní country yìí ọlọ́run aṣọ wàṣà um, so àfàpọ̀lẹ́ ṣó ti rí. anyways mo ti lọ rí estate agent oh fantastic. hold on ó send our pictures kan sí mi pẹ̀lú price wọn check ẹ. Oh. first one fifty five million. This is Second is 70. How many rooms? Okay, this is um, four rooms. But what's more, mo wọ̀ ni pé ṣé mo ṣe máa lè máa gun stairs because ilé duplex lélẹ̀ o. Hmm. At our age, you know. Àti máa gun stairs ọ̀kẹ́ lọ́gbọ̀n yẹn. Èmi pé bí a ká wá oh. Check third one yẹn now. It's fantastic. is perfect. 65. Ah, oh, okay ìwọ máa dá thirty five máa ní dọ́kítà tó bá kú. ìwọ máa dá thirty five ó ti ti bẹ̀rẹ̀. Ah, lọ́ọ̀yà ni ẹ náà agbẹjọ́rò ẹ̀tọ́. owó lẹ́ ń gbà. owó là ń gbà. owó mo ń gbowó là. no listen sórí iṣẹ́ wa yàtọ̀ síra o hmm? as a medical doctor àwa nǹkan tó jẹ wá lógún ni ká ti save lives ẹ̀yin agbẹjọ́rò tó jẹ́ yín lógún jù láyé ni kéèyàn ti ní kí èso lẹ́jọ́ kó dẹ̀ lọ yín kó dẹ̀ kówó fún yín kẹtẹ lọ́jọ́ yẹn so n ò lè fi èmi ò lè fara wé ẹ e. o ní savings o lè tínú bùkátà so barrister thirty five m for you. but èmi mo ra mọ́tò fún mọ́mí ni last week. wọ́n sí ẹni rà fún náà kò ń ṣe èmi ni rà fún. báwo ṣe máa sanwó mọ́tò tí wọ́n tún máa bẹ sanwó lé. wo ìwà òde lọ́wọ́ yìí lọ́ọ̀yà ẹ̀ náwó yìí. thirty five. ẹ babes. o tí mo bùkátà and you must learn to be more responsible. Do you understand? So, so you're dropping 35 million, and dropping 30 million. That's ra ilé ya to tó to wa seven. So, I will leave it. Àmọ́ kókó Kò sì ṣàṣìṣe níṣẹ́ Olúwarun àmọ́ kókó. Torí pé alámọ̀ ire ni ṣùgbọ́n bó ṣe hàn kójú ọ̀run funfun tó láyé. dúdú oníṣàlàyé máa yọ ká tẹ́tí gbọ́. tí nǹkan bá wà ń ṣe bí ẹni ṣe bákanbákan. ẹni tó mọ wá náà ló lè mọ ni. ẹni tó mọ ni náà ló lè gbani o ọ̀gbàgbà àtòní ìgbà tó ń lè gbani ní. àmọ́ kókó. gbanigbani nìkan tí ẹ̀dá lè ń sáyà. àmọ́ kókó. gbanigbani nìkan tí ẹ̀dá lè sáde ní o. àmọ́ kókó. ọ ò ríṣẹ́ oorun ló ti sùn lọ́nbẹ̀ yẹn ẹni tó lòun wo tẹlifíṣàn bàdẹ̀ ni a gbé wọlé ní ìsìn kò ní òun ọ̀sùn. má sùn. ah kí ló dé. kí ló fẹ́ kí ló ń wá nínú ilé mi. <laughs> èmi ò mà bá tìjà wa. ojú méjì ní gángan ni ojú kan wà níwájú ìkan wà lẹ́yìn èyí tó wà níwájú àwa la ní èyí tó wá wà lẹ́yìn ìwọ ló ní ó wá fi àìní sùúrù pẹ̀lú wàdùwàdù ó fi fa ì tó jẹ́ tiwa ó fi fà yà wá gbọ́ àwa náà ti ṣetán láti fa ìkan tó kù tó jẹ́ tiẹ̀ láti fà yà. wowowowo n tó ń sọ òye mi ṣàlàyé ọ̀rọ̀ fún mi ní kíkún káàrọ̀ ọ̀rọ̀ lè mọ́ bí ẹni wẹ̀ lókun. <laughs> abẹni bẹrí mhm. àtẹ́lẹsẹ̀ abẹnàwò bèbè ìdí ní bẹ kíjì pàwò àwa náà ti ṣetán láti bẹ̀ ẹ́ wò. ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ ń tóun sọ náà kò tí ì yé mi. kò lè yé ọ kì í tètè yọ ní bógan rẹ ó dìgbà tó bá di mẹ́ta tẹ́ ń kọ bọ̀ kó tó yí ọ. biribiribiri mú láwọ òkùnkùn biribiribiri mú láwọ òkùnkùn ẹyẹ ayé o ó di biribiri oṣolo ń ṣala lẹ́nu ṣala ń ṣolo. kí ni òye mi kí ni òye mi ẹyin bẹ̀rẹ̀ mi náà wò bí ìran. ìyá mo o. bóyá mo wá ṣe bà ẹyẹ àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ kan àti fún jòróró ẹ̀jẹ̀ lómi. àwọn àyíká yín yìí ẹ gbìyànjú láti máa láti máa clear ma ẹ má jẹ́ kó máa kó máa ga tó báyìí ma. ah ok ah, èmi gan fẹ́ dọ̀tí eh, ọmọ tó kàn máa ń bá mi ró mo ní tó bá di lọ́la ń sìn ó máa wá ṣe. Ah, eh. ẹ má bínú ẹ ṣe má máa gbé fún yàn ẹ jẹ́ kó jẹ́ ẹ̀jẹ̀ yín bí àwọn ọmọ yín tán bá wà round yín bóyá méjì ni wọ́n ní mẹ́ta ni wọ́n ẹ̀yẹ kan fi ọwọ́ ara wọn ró torí pé àyíká àwọn ọmọ yẹn gangan fẹ́ dọ̀tí. Eh. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó máa lóòrèkóòrè kó máa yẹ kó máa ga báyìí ma àmọ́ olóore ìjìmá àmọ́ olóore a sì mọ kí ló ṣí ẹ ah. ní sùúrù àmọ́ kò dùn ẹ̀ bọ̀ àmẹ́lò náà ni ó ti yí ẹ pẹ̀lẹ́ ìwọ tó rù náà ló máa sọ wo bí tó bá ti ń rí mi ọkọ ẹ náà ló ń rí o ó ti yí ẹ àní kò ní sùúrù ṣé kàn gbé kẹ́ẹ̀gì wá ni. Ah àdébẹ́yẹn sóhun tí gan bò ń tí gan bò ìyá ìjìmá ìyá ìjìmá mami ẹ pẹ̀lẹ́ ẹ mo understand ọ̀rẹ́ mi ejima ẹ̀jẹ̀ ni wá àjọ wà ní òun mọ̀ ẹbí kẹ́ni léèrè ó mọ̀ mí gan àjọ wà ní àjọ máa ń gbà lórí tata àjọ máa ń gbé ni àjọ máa ń gbogbo lẹ́bù yẹn ọlọ́run kejì bí dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn bọ̀ mami ẹ̀yin náà ni máa bẹ̀ ṣe ti gbọ́ àní rírú eléyìí mọ́ àmúwọ́ ọlọ́run ni ó ti yé yín màmí tó bá dẹ̀ ti happen kò sí nǹkan tá a fẹ́ ṣe ó ti happen ó ti happen náà ni ẹ fẹ́ ká gbà bẹ́ẹ̀ ká lè lẹ́ bẹ́ẹ̀. ojú mi kọ́ ojú mi kọ́ ọlọ́wọ́. ẹ ṣe ah, ọlọ́run ọba wọ́n mà lámùwá ẹni wọ́n lámùwá ẹni èmi sì mọ̀ pé kí sáà mú wá ẹ̀wọ̀ ọlọ́run. Hmm. àmúwá èèyàn lélẹ̀. ìyá àbèjì ẹ̀kú àtẹ̀mọ́ra alápàdúpẹ́ mà lọ́lọ́wọ́n ọba pé náà ṣe fẹ́ ṣe nǹkan náà ló ṣiṣẹ́. Hmm. ẹ ṣé hmm. ẹ ṣé o mo dúpẹ́ ẹ ṣeun. ta ló bá fẹ́ mi báyìí tẹ́lẹ̀ máa fẹ́ mi báyìí mo ní kí n ti bẹ̀rẹ̀. kí ló ṣẹlẹ̀. olówó orí mi. ẹ níbo. olówó orí mi alẹ́ ló mi alẹ́ ọ̀hún máa lè alẹ́ ọ̀hún máa lè. alámọ̀lọ́run tó mọ̀ rí àjàlá làmọ̀ ire àmọ̀ kankan tọmọ kálukú ayé. alámọ̀lọ́run tó mọ̀ rí sẹ́ àní wípé alámọ̀ ire ni ó ti mọ̀ kálukú bó ṣe fẹ́ sáyé ó sì mọ̀ ní tó fi mọ́ wa bó ṣe fẹ́ kárí. ẹ má má dá ẹbí o. àmọ́ kókó ẹ má má dá ẹbí o. àmọ́ kókó àkúnlẹ̀ yàn kálukú. àmọ̀kòkò. àdélé ayé bá àgbélé ayé ṣe. àmọ̀kòkò. àmọ̀kòkò tí mọ̀ yóò ṣe rí láyé. àmọ̀kòkò. bàtà jùlẹ̀ wa ní lásán ni o. àmọ̀kòkò. àmọ̀kòkò tí ti pẹ́ táwa ti ṣe tiwa gbẹ̀yìn nígbà táwa wà kékeré òun làwa ti ṣe tiwa. ṣùgbọ́n bó ṣe hàn kó jù ọ̀run funfun tó láyé dúdú òní ṣaláì máa yọ ká tẹ́tí lọ. mo lè jábọ̀ sí i. ọmọ kẹ́hìndé ṣé bí mo rán ẹ sí ọmọbìnrin yìí ẹ ò dé padà wá fún mi lábọ̀ mo ní kó o bá mi fọgbọ́n bí léèrè pé ìgbà wo ló fẹ́ lọ gan. ẹ mo bí ó ní lẹ́yìn oṣù kan. Ah, ah. ṣé tí Táíwò ti kú nísìn ṣé kò sí lé lóṣù kan ni ṣé kò ní lọ mọ́ ni. àti kejì àti kejì wàhálà ìfẹ́ fún ọgbà mi. mo ti mú sọ fún wọn. ìgbà wo ló wàá fẹ́ lọ pápá ilé yìí. Ah, ẹ pé kẹ́ ẹ bíi. tiẹ̀ lóhùn oúnjẹ. àǹtí bílí. ó dáa ṣé ó yẹ kí ìwọ tiẹ̀ máa ṣe gbogbo wàhálà tó pọ̀ tó yìí pẹ̀lú ipò tó wà yìí olóyún sínú òun bẹ́ gìjàgìjà láìsọmọ kékeré ẹ tó bá sọ pé ẹ̀yin náà fẹ́ ṣe kó tiwa lẹ́jẹ́ kájọ ṣe ọmọ yín náà ló wà ń bẹ̀ ẹ jẹ́ kájọ ṣe kọ́ fún yín lókùúta ẹ̀yọkùn kẹ́yìn náà máa sọ sínú ẹ̀ síwèé là ń ṣe ètò sùn mi rèé o níbi ká máa wíru kó máa wíru yìí ó dá wo ìyẹn tí ẹ̀kọ́ ni mo torí ẹ̀ pè ẹ́ mo fẹ́ bi ẹ́ léèrè ni dúró ná ìgbà wo gan-an ló fẹ́ kú òǹbí tó fẹ́ máa lọ. ẹ̀yin ẹ fẹ́ mú mi lọ sí ọsibítù kó sígbà tẹ mú mi lọ sí ọsibítù tẹ mi ò lọ kí lọ ṣe kí lọ ṣe tọ́jú ara mi ẹ kó sígbà tẹ sọ pé ya lọ ọsibítù tí mi ò lọ kó síṣẹ́ tí mo gbà. gbọ́dọ̀ kẹjàre gbọ́ ẹnu mi mò ń bi ẹ pé ìgbà wo ìgbà wo gangan gan ló fẹ́ kó ẹrù ẹ tó fẹ́ máa lọ tó fẹ́ lọ kúrò níbí. kó tẹ́bẹ̀ẹ́ ni pé gbà wo ni mo fẹ́ kú òǹbẹ tí máa kẹ́rù mi ti máa lọ sílé wa ọlọ́run màá ní jẹun ìlàbùrù ẹgbẹ́sẹ̀ kú òǹbẹ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mo ti débi tí máa kú sí mo ti di máa rí o ilé ọkọ mi rèé ẹ tí bàbá bá kú ọ bàbá ló ń kú ṣébí ọkọ mi ló kú ẹ̀yin ò tí kú ẹ̀yin sì wà ń bí mo ní kí wàá gbélé yìí lọ pẹ̀lú kọ́ńtíṣọ́ tí mo wà kó sí wàhálà ẹ jẹ́ ká jọ máa lò bẹ́ẹ̀. ibi ló fẹ́ kú sí àtiwọ́ àtọmọ àtoyún inú ẹ̀yìn ibi ah, eh, mi lè bẹ tí mo lọ. mo dáràn eh, eh, wo kí tún kí ló orúkọ ilé kí ló nọ́ọ̀sì máa bí kí ló ló ń jẹ́ wá wá wá wá wá ń bí wá ń bí. Ah. <laughs> wọ́n sì máa lọ. ẹbẹ́ mi ti bímọ ẹyọ kan èmi ló ti wà nínúkùn mi. lórí burúkú yẹn èmi ni mà. ṣé ìjà ni mo pè é kó wá jà bí nísìn. ìbéèrè náà gbọ́ ọ̀rọ̀ dáadáa oṣù tó ń sọ. ó mi ìtorí ìjà pé ó ah. tẹ́tí bá dùn ọ etí ò dùn wá o ìbéèrè kan ni mo ní tí mo fẹ́ bi ẹ́ léèrè torí mo rí i pé ọmọ kékeré ara ẹ̀ nìyẹn láti wò yìí ṣó yẹ kó o jókòó báyìí ìdúró náà ṣáwọn ìyá ẹ̀ ò béèrè ẹ̀ gan ni tó wá takú síbí láti gbà yìí ó dẹ̀ ti lé lóṣù kan ní ìsìn tẹ́ni tó ló fún ẹ lóyún yìí tó ti kú ṣé kò yẹ kó o kú òǹbí kó máa lọ lé yín. kò yé mi o báwọn ìyá mi ò béèrè mi ṣáwọn náà joyún síkùn mi ni lè ṣe irú ìbéèrè wo nìyẹn màmá bíi tèmi máa bímọ sí rèé ṣebí ilé ọkọ mi rèé tọ́kọ́ bá ti ẹ̀kú bẹ́yìn ni yọ ọkọ ibi tí máa bímọ sí rèé o lọ bo kí wọ́n á rù lọ báwọn kọ́ máa fi mí ṣe yẹ̀yẹ́ èyí náà lè máa bá wa tọ́ ọ lágbára Ọlọ́run ẹ gbàdúrà kí n rúre kí n sọ ọ́ rí ẹ tọ́ ọmọ ẹ̀dọ́ tẹ́ mi ìyá iná ẹ̀ tó máa tọ̀ wá pọ̀ ní o. ṣé bẹ́ẹ̀ gbọ́kàn tó sọ ó rò bí romi ó lè mi máa kú òun lé yìí nílé tó jẹ́ pé mi ò níbi tí máa kúrò. ayé ń ṣe ẹni tẹ́lẹ̀ ibi ẹ̀ ṣòwò àókè ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ tántàlá ni òpó nu ayélujára àdàgbòye rí wọ́n sọ̀rọ̀ òun náà sọ èdè pò kínní sórí inú ẹ̀ ń dùn aláìnírú. ṣébi ló ń pọ̀ fọ̀fọ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́ fọ̀ tó ń pa. ẹ máa kàbùkù ẹ̀yin méjèèjì torí tí mò ń bá yín sọ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lélẹ̀ ìtẹ́ ẹ mú gbọ́ sọ̀rọ̀ mi yé yín wo wo wo wo wo ẹ láàánú o gbogbo yín pátá ẹ ní àánú rárá bí ti wò mọ́ ìwọ máa máa bọ ẹ máa bọ oyún inú ẹ tó bá bímọ tó máa tún máa bọ ọmú. kádàrà tó lọ nǹkan ọmọ yín ni. eléyìí náà mọ ọmọdé ó mọ ọmọ wá oyún inú ẹ màá máa bọ̀ màá bọ̀ òun náà èyí tèmi gangan fara mi bí lélẹ́yìí òun rèé pẹ̀lú ọmọ tó bí àtòyún tó tún wà nù ẹ̀yìn gbogbo yín lọ́rùn èmi nìkan iná ni ṣé rí pé wàhálà ti wà báyìí. kò tí ì pọ̀ ju mọ́ mi wá kò ì pọ̀ ju àì tí ì pọ̀ tó mọ́ mélòó. iye ọkọ mi ẹ máa ronú ṣé torí ọ̀rọ̀ ọmọ yìí onírò torí ọmọ yìí lè ṣe ronú báyìí ẹ máa sunkún ẹjọ́ torí ọ̀rọ̀ ah. ah, wàhálà ló máa pa yín ẹjọ́ yín dẹ̀ pọ̀ ẹ bẹ má sunkún ẹ má jẹ́ bímọ lẹ́ni o ìgbẹ́jọ bímọ lẹ́ni pẹ́rẹ́ òun ló wá burú jù. ìkejì ọkọ mi ìkejì ọkọ mi níbi tí mo lọ níbi tí mo lọ ẹ sọ fún mọ́mí nǹkan bá sunkún mọ́. bóyá táwọn òkú kẹ. ó ti kú ti kú ti kú. abájọ náà ìgbà tá a pàdé ní Port Harcourt. Hmm? ṣé o pé àwọn iṣẹ́ tó ń rán mi yẹn náà ṣe tí wọ́n lè pè yín lórí fóònù tó máa ṣàlàyé fún yín wọ́n ṣàyìn sí ti pé kí n wá jẹ́ṣẹ́ yẹn fún yín. dúró orí Táíwò ní Port Harcourt iṣẹ́ wo ló wá rán ẹ sí mi o. wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún àwọn ìgbésẹ̀ kan tẹ́ ti gbé sẹ́yìn sẹ́yìn pé kọ́lọ́run bá lè dáríjì yín wọ́n lè ní kí n jẹ́ kó yé yín pé ọlọ́run ọba nìkan ni a mọ̀ kókó pé àwa ọmọ ẹ̀dá ó ti mọ wá bó ṣe máa mọ wá ká má try láti tún kòkò mọ kó máa fọ́ ah, kọ́rọ̀ má lọ dàbí aya tó ní kóun tójú ọmọ ṣe tó wá fọ́ pátápátá. Ah, Taiwo, Taiwo, ni kó sọ fún mi kí n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún àwọn ìgbésẹ̀ kan tí mo ti gbé kódà yé mi pé amọ̀kòkò ni ọlọ́run ọba àrà tó bá wù ló ń fi àwa ẹ̀dá dá hmm hmm ẹ bọ àmọ́ mi ò mọ̀ wọrí báwo ni wọ́n ṣe mọ̀ Táíwò. mímọ̀ yín dáadáa a máa ń wá ṣeré mi báyìí bẹ́ẹ̀ ni mà máa padà wá wò yín rọ̀lẹ́ mà. Táíwò.